واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب الحمد لله الحمد لله الذي نعوذ به من فتنة الدنيا والآخرة والصلاة والسلام الأتمان الأكملان على نبينا محمد وعلى آله وصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba ọba tí a ń ṣáàdì ọba tí a máa ń sásọ́dọ̀ rẹ̀ kọ́ sọ wa níbi fìtínà ayé ọba yìí lọ́ba tá a máa ń ṣáàdì tó lè sọ́ni nínú fìtínà jálì kìyàmà èyí ni ìṣẹ̀mí tá a fẹ́ lò lẹ́yìn èyí tá a ń lò lọ́wọ́ yìí àwa bẹ̀ lọ́wọ́ ọba nínú àánú rẹ̀ ọba tó ti dáàbòbò wá nínú àwọn fìtínà tó ti gbáwájú wa kọjá àwọn fìtínà tó ti sọ̀kalẹ̀ sórí ilẹ̀ àwọn wàhálà tó ti ré kọjá káwò tó kọjá ń bẹ̀ ọlọ́wọ́ balọ̀bà tá a dúpẹ́ fún o àyèmáyé wàhálà àyèmáyé fìtínà àyèmáyé ìdààmú tọ́lọ́wọ́n aláàtí gbé fò wá tọ́jẹ́ pé àṣẹ adúpẹ́ gbogbo yìí tá a rí àti yìí tá a rí ọlọ́run ọlọ́mọdé àrí fìtínà o ọlọ́mọdé àrí wàhálà ìkẹ́ ọlọ́run ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad àti gbogbo àwọn aráalé àtàwọn sàábé àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáa jù nínú ọ̀rọ̀ tí èèyàn máa wáyé fún láti gbọ́ òun náà ni Al-Qur'an Al-Karim sunna anábíwá Muhammad sallallahu alayhi wa sallam. òun náà ní ojú ọ̀nà téèyàn máa ń tọ̀ téèyàn fi wà lè jẹ́nà ọlọ́run àwọn abẹ́ wọlé àánú ẹ̀ ọlọ́run kò fi náà fi yé wa sunna nabi wa muhammad kọ́lọ́run fi mọ̀ wá méjèèjì kọ́lọ́run jẹ́ nínú sẹ̀mí wa jẹ́ asoríire ẹ̀yin bàbá wa wa ní ìkẹ́ olúwa mosque nílùú marina nílùú èkó gbogbo àtàwọn ń bí àwọn ará ọjà làwọn ń bí báyìí ọjà àtàjèrè ọlọ́mọsá fi ṣẹ́ni kọ̀ọ̀kan ọlọ́sọ̀ọ́ o mọ̀jẹ̀ dáná lọ́jà mọ̀jẹ̀ mọ̀ dáná sí wa lọ́rùn gbogbo tá a bá wá ń tà ọlọ́run kọ́ máa bá falùbáríkà sí owó tá a bá pa ń bẹ̀ nǹkan ni kọ́nà jẹ́ àfi àlùbá àdánwò ilé ń jó olè ní ọjà náà mọ̀jẹ̀ dúkìá wa ọlọ́mọdé ọ̀parẹ́ o ọlọ́gbàrá mo kí àwọn bàbá wa ìmáàmù ní ike olúwa mosque mo kí àwọn bàbá lọ́jà mo kí wọ́n máa ń pè ní bàbá ọjà ìyá lọ́jà tá ń pè ní ìyá ọjà àwọn alájọ abdulrasaq shuaib ọlọ́nkọba sàlékún dáadáa yìí mo wá kí gbogbo àwọn àgbàlagbà lọ́jà tó jẹ́ pé kò sáàyè láti máa dárúkọ wa ní lọ́kọ̀ọ̀kan kọ́lọ́hún wọlé àánú ẹ̀ kọ́lọ́hún ọmọ sábà ṣe yín ní ẹni rẹ̀ kọ́lọ́mọba aláàkọ́bá ṣe ní ẹni rẹ̀ kọ́lọ́mọba aláàkófin láti bọ̀ tọ́tọ́ da kọ́lọ́mọjẹ fi owó pìtàn nínú ṣẹ̀mí yín ọlá la hawla wala quwwata illa billah gbogbo àwọn tó ti lọ àwọn ní bàbá wa chairman mọ́sálásí ká ṣe dùwà fáwọn náà wọn láwọn wà ń bí ẹ̀wọ̀n bẹ pẹ̀lú wa abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sàbá ní sí dáadáa fún wọn àwọn aláàjì wa ishaq abidahullahu ta'ala wa ra'ah àwa kí gbogbo ẹ̀yin ìyá lọ́jà gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin sisters wa a kí ẹ̀yin náà gbogbo àwọn tí wọ́n ti wá lọ láàrin wa ọbẹ̀ ìlera ẹni tó lọ ní àìpẹ́ yìí àbọ̀dá wa àṣàfà èkárí gbogbo àwọn òkú mùsùlùmí kọ́lọ̀mọ́sà bá ní kẹ́ gbogbo wọn abẹ́lẹ́ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́lọ̀mọ́jì ó ti yáfà wa náà nísìn ọlọ́njẹ́ agùnmi lẹ́mìí lórí dáadáa kọ́lọ̀mọ́ fún alátìbọ̀tọ̀ dáadáa ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin sisters ẹ̀yin brothers wa ètò wọn ni kábí bá ní sọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ yìí òun náà ni alfitanu fi akhir zaman wa atharuha wan najatu minha fìtínà ìgbẹ̀yìn ayé àti wàhálà tí èèyàn máa ń kàn téèyàn bá rí fìtínà ìgbẹ̀yìn ayé àti ọgbọ́n wo ládàá tí a fi sá tí a fi ní kó sínú fìtínà náà torí fìtínà táwọn yìí odò ni téèyàn bá ti bọ́ sínú ẹ̀ èèyàn lọ nìyẹn odò tí máa gbé èèyàn lọ ni àbẹ̀là nínú àánú rẹ̀ odò fìtínà ọlọ́mọdé akán ló bẹ̀ ó ọkọ̀ ọ̀là táwọ̀ yìí òun náà ni ọkọ̀ ọ̀là òun náà ni ọkọ̀ Islam àbẹ̀là nínú àánú rẹ̀ Islam náà kọ́lọ̀ ń jẹ́ àṣẹ bó ń ṣe ní kàṣe téèyàn bá ti ń sí Islam bá ṣe ní kò ṣe ọlọ́run sọ níbi fìtínà gbẹ̀yìn ayé kọ́lọ̀ ń jẹ́ agbọ́dọ̀ sọlọ́run bá alá lẹ́nu kọ́lọ̀ ń jẹ́ agbọ́dọ̀ sànẹ́bùwà Muhammad lẹ́nu gbogbo ẹni tó bá ti tẹ̀lé tọ́lọ́run tó tẹ̀lé tà nábì lóòótọ́ tó fi ń ṣe ìsìláàmù ẹ̀ ọlọ́run máa là nínú fìtínà pẹ̀lú àdó àtàánú ọlọ́run bá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin yá wa wala yakadu yamuru yawmu hatta nasma'a wa nushahida ma'asiya mukhzina wọ́n ní kò síjọ́ kan tí a máa jí sínú ayé tá a wà yìí tá a ní máa gbọ́ àwọn ìgbọ́kúgbọ́ a máa rí àwọn ìríkúrí a máa gbọ́ àwọn làbárì àkùbára mufjia àwọn làbárì tí dẹ́rù bani li'annana fi akhir zaman nítọ́fà tí gbogbo àwọn fìtínà sí ń dìde káàkiri gbogbo ayé tí odò fìtínà ń fẹ̀ sí ń pọ̀ sí àwọn ìwọ̀n lúwẹ̀ nínú fìtínà náà wọ́n ní kí ló fà torí pé ilé ayé kò ní pẹ́ tó fi parẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ti jẹ́ òye wáyé pé tó bá ti di ìgbẹ̀yìn ayé àwọn fìtínà kan máa dìde ànábì wa sọ fún wa pé ká ṣọ́ra wa ká sì dìmọ́ òpó ọlọ́run ká sì máa ṣàdúrà ká má bàa bá odò fìtínà lọ torí fìtínà kò síbi tí máa ń lìdì sí tó ju inú ìyá ọlọ́run lọ. tí wọ́n bá ti ní lágbájá à máa fìtínà ìtumọ̀ ẹni pé màá jẹ ọ́ níyà tí wọ́n lágbájá à ọmọ ti wà nínú fìtínà kan ìta gbọ́ yìí ni kó ti wà nínú wàhálà ibi wàhálà ni fìtínà máa ń jáyàn sí ibi ìdààmú kọ́lọ̀ wọlé àánú ọlọ́mọ́sà mú wa dúró kọ́lọ́mọ́sà sọ wa níbi wàhálà àti fìtínà náà ọlá agbára ọlọ́run wa ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ó ti sàlàyé fún anú al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ọlọ́wọ́ bá ní wal 'asr ọlọ́wọ́ bá ní mo fi ìrọ̀lẹ́ ayé búra innal insana lafi khusr ọlọ́run láwọn ọmọ èèyàn wọ́n máa máa lúwẹ̀ nínú òfò nínú dààmú nínú wàhálà nínú pẹ́jú ọlọ́run ní illal ladhina amanu ọlọ́run láwọn tó bá ní ìmáàní tí wọ́n ṣẹbọ àwọn tó ń gbọ́ ọlọ́run gbọ́ àwọn ọ̀bọ nínú fìtínà wa amilu salihat àtàwọn tí wọ́n ń ṣiṣẹ́ rí àwọn tí wọ́n ń hùwà tó da àwọn tí wọ́n ń ṣe rere tí wọ́n ṣèkà wọ́n ṣèkà fún yàn ọlọ́run láwọn yẹn ọlọ́run máa yẹ wọ́n kó nu wàhálà ọdún mélòó jama ọdún méjì àwọn tó gbàgbọ́ ní ọlọ́run ọba wọn ò ṣẹbọ wọn wọn ṣoògùn wọn ò lágbára míyàtọ̀ ságbára ọlọ́run ọlọ́run bá ní fìtínà ò ní kàn wọ́n wọ́n amílù sọ̀lẹ̀ ha gbogbo àwọn tí wọ́n ṣèkà nínú ayé tó o bá ti ṣèkà fún yàn ní ọmọ gbígbé ṣe ayé rọrùn ẹ̀sán ìkàtà ṣe òun náà ní kí lérí kálukú láàfin pariwo fìtínà bóyá kà tó ṣe fáwọn òbí ẹ bóyá yìí tó ṣe fún àwọn ọmọ ẹ bóyá yìí tí ó ṣe fún ìyàwó ẹ bóyá yìí tó ṣe fọ́kọ ẹ bóyá kàtó ṣe fáwọn tẹ́jọ́ ń tajà tẹ́jọ́ ń rajà àbáwọn tó ń gbọjà lọ́dọ̀ wọn àbí kàtó ṣe fáwọn tó wà rajà lọ́dọ̀ rẹ̀ àbí kàtó ṣe fúnra rẹ̀ kò gbéra rẹ̀ lọ́lé ọtí kò gbéra rẹ̀ lọ́bi tó ti mọ̀ ṣe sùnà kò gbéra rẹ̀ lọ́bi tó ti ń ta tẹ́tẹ́ àwọn lè ṣe kà fúnra rẹ̀ mẹ́rin torí gbogbo tó ń tọwọ́ bọ̀ yẹn fìtínà ni ọlọ́run gbogbo àwọn tí wọn bá tí wọn bá ti dúró jẹ́jẹ́ tí wọn ṣèkà fúnra wọn tí wọn dẹ̀ ṣèkà fẹ́ lómìn ọlọ́run bá ní ọlọ́run ọlá wọn nínú fìtínà ọdún mélòó jama àwọn onígbàgbọ́ tí wọ́n bọ́ lọ́n dó àárín kankan sọ́ọ̀bù wọn tí wọ́n fi kọ́ kò sí nǹkan kan tí wọ́n rì mọ́lẹ̀ wọn ò ṣègbé àjẹ́ wọn ò ṣègbé oṣó wọn ò bá wọn lọlé ológun ilé alájò la ilaha illallah nìkan ni wọ́n ṣe kíni òun náà ni wọ́n dì mú subhanallah nìkan ni wọ́n ṣe kíni òun náà ni wọ́n ń kà wọn ò bá wọn gbẹ́yọ̀ wọn ò bá wọn lọ bí ọ̀ṣun wọn ò bá wọn ṣe gẹ̀lẹ̀dẹ́ ọlọ́run ọba aláàánú gbogbo àwọn tí ọba ti ń fọ́ọ̀fù nínú ẹbọ ọlọ́run ni ọlọ́run ti gbé fìfì náà kò fún ah ọlọ́run ló dá ọ̀nà kìrìtọ̀ lọ́lọ́run gbogbo tó kù lẹ́yìn kìrìtọ̀ creation tọ́ba ìlọ́dọ̀ creation tó lọ lè béèrè tó yẹ kó béèrè lọ́wọ́ kìrìtọ̀ ah èyàn ti wọ ko èyàn ti wọ wàhálà fìtínà ọlọ́run ọmọ ọba bínú lókè ni àfihàn wa tọ́lọ́ ti dàrú nìyẹn nígbà bá ń gbé tọ́ ọlọ́run fẹ́ lómi ọyọkọ sí láwọlá wọlá kọta ilé abilá ń sọ́ọ̀bù rẹ kọ́ ọmọ ta wàràwàrà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọwọ́ ń lọ ọ̀dọ̀ èṣù oníkó ọwọ́ gbé nǹkan sílẹ̀ àwọn obìnrin tó gbé sọ́ọ̀bù yẹn Jésù ni àṣetáni ló ní kì í sọ lọ́hùn tó bá fẹ́ gbọ́ agbára pẹ̀lú ọlọ́run àdúrà ló ṣe tó bá fi yẹn wá agbára pẹ̀lú èṣù wọlọ́dẹ sóògùn ẹ wá wọlé wa ilẹ̀ Yorùbá táwa yìí jẹ̀mọ́ ẹ wọ àbẹ̀wò tí ń bá àwọn èèyàn nú ayé àwọn èèyàn ń kówó jọ àmọ́ òwú lò àwọn èèyàn ń dààmú àmọ́ àwọn padà yọrí síbi tọ́da nígbà tí mọ́nì ti bàjẹ́ ọlọ́run ní gbogbo ẹni tí mọ́nì bá ti dá ọlọ́run bá ní <laughs> ó ti kó <laughs> nínú wàhálà lẹ́yìn náà wà á mélòó sọ́ọ́lẹ̀ hàt nọ́mbà tú ni ẹ kò ṣèkà fún yàn kò dẹ̀ ṣèkà fún rẹ̀ ọmọ yá mi ẹ̀jẹ̀ àwọ̀ àárín ẹ̀wọ̀ àtọ́lọ́hún lẹ́yìn náà ká wọ àárín ẹ̀wọ̀ àti àwọn ẹ̀dá tí méjèèjì bá ti tú jẹ̀wọ́n ọ̀rọ̀ rẹ̀ ọmọ dayọ̀ ọkàn balẹ̀ ẹlẹ́ẹ̀kẹta sọ bẹ̀rẹ̀ hàk àwọn tí wọ́n ń bára wọn ọ̀rọ̀ torí bá ṣe wá bí ń sìn kété pa wá dárin bí o àwa dá wákà kan bí o ọ̀rọ̀ ti kọjá ń dá wákà o àwa bára wa sòdodo ọ̀rọ̀ ọlọ́run gbogbo àwọn tí wọ́n ń jòkó tí wọ́n ń sòdodo ọ̀rọ̀ àtàwọn tí wọ́n ń gbọ́ òdodo ọ̀rọ̀ ọlọ́run bá ní àwọn náà wọ́n ti kúrò nínú odò fìtínà torí òdodo ọ̀rọ̀ ni máa ń wúlò a máa ṣàwẹ̀wá tá a fọ́ ma dárin ká ma jó da kọ́ kí láǹfààní jẹ́ ọlọ́ntọ́ ọlọ́run jẹ́ kí láǹfààní àwọn anábì ọlọ́ntọ́ níwọ̀ ni àrólé wọn. ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ọlọ́run ní tẹ́ ẹ bá ti ń sòdodo ọ̀rọ̀ fúnra wa òun yóò yẹ wá kó pẹ̀lú òdodo sórí òdodo ọ̀rọ̀ kòrò àmọ́ ó sàǹfààní nínú ara ẹlẹ́yìí tó dùn yẹn òun dùn lẹ́nu àmọ́ yóò kó bára kọ́lọ́wọ́n wọlé àánú àti mi tí ń sọ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ kọ́lọ́wọ́n sì àjọ ṣiṣẹ́ sẹ́ni kọ̀ọ̀kan wa. ẹlẹ́ẹ̀kẹrin inú àwọn tọ́lọ́wọ́n sọ nínú suratul asr watawasaw bil haqqi kí ló lẹ́ẹ̀kẹrin watawasaw bis sabr gbogbo àwọn tí wọ́n fúnra wọn ní sùúrù ìtì àwọn náà padà lálùyọ̀ ìwọ náà padà tó ẹgbẹ́ yóò padà dà ọ́ padà ga ọ́ padà kọ́lé ìwọ náà ra mọ́tò dásìkò wọ́n parẹ́ ní mọ́jú ẹ̀sìn rẹ́nu wọ́n fúnra wọn sùúrù torí tá a bá ṣe sùúrù ní ayé tá yìí ní òun ní problem torí ọlọ́run ọba nígbà tó fẹ́ dá ijọ́ mélòó lọ́lọ́run fi dá oníjọ́ mẹ́fà ọba tó ní tí ò ní kún fọ́yà kùn ebi kí ayé ọmọ jáì tó sì máa jáì ọlọ́run dá sọ́mọ́ àti ilẹ̀ fúnjọ́ mẹ́fà bọ́lọ́run bá fẹ́ ẹgbẹ́ ọlọ́run dá wa ẹ̀ka náà la jẹ mọ́ díẹ̀díẹ̀ láàmà dì láàmà nàró irúgbìn tí ń jáde ńlẹ̀ lẹ́rìí pé díẹ̀ díẹ̀ ní mọ́ sí kíní ní àwọn jáde mọ́ sáré tọba sáré ọwọ́ kọ fìtínà ó kó dúkìá pọ́pátì ọ̀gá rẹ̀ ọlẹ̀ sí ṣọ́ọ̀bù mi ọkọjà síbẹ̀ ọwá ní àlùbábà ó ti sáré àwọn ọmọ ṣe ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ wọ́n dààmú dààmú tán tó yẹ kó fún wọn ní ẹ̀tọ́ àtàdéhùn tẹ́jọ ṣe ọ̀yẹ́ tọ̀ torí pé ọ̀fẹ́ ṣe sùúrù owó yẹn ó ti fẹ́ wúwọ́ lójú pé àádúró owó ìlàwọ̀ àgọ́ kalẹ̀ òun sì fi ṣiṣẹ́ kí wọ́n ṣe àdéhùn kí wọ́n pé àdéhùn ní lókù sùúrù la lè ṣe ká ṣe sùúrù lérí àdánwò tó bá bá wa gbogbo owó tí ọ̀dà padà da gbogbo tí òtún padà tó mọ́kànjú mọ́kànjú ọlá mọ́kànjú ọlà mọ́kànrí bọ́bí tí ọ̀dà mọ́jọ yẹn àwọn olórí burúkú torí pé àtibọ̀tán aburú wọ́n ní tọ̀dà ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa wọ́n sùúrù lè fi tani wọ́n ní ẹ̀rí kí fìtínà oríṣiríṣi kọ́ máa ṣẹlẹ̀ nínú ayé ó ti wà ní àsọ́lẹ̀ anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì ní la taqumu sa'atu anábì ní ilé ayé ò ní parẹ́ o hatta yuqbada al-ilmu títí tẹ́ fi di pé ìmọ̀ ń tán láwùjọ ìmọ̀ ń ṣe kí ni jama ìmọ̀ ń tán láwùjọ ẹ̀ ní láwọn èèyàn tí wọ́n máa pàtàkì màmá àwọn ọ̀fẹ́ kẹ́kọ̀ọ́ mọ́ àwọn èèyàn ò fẹ́ lọlé kí ó mọ́ àwọn èèyàn ò fẹ́ kátírà mọ́ àwọn jàmáà gan ọ̀rẹ́dì àti gbọ́wà sí mọ́ ìranù lọ́pọ̀ jù nílé ìjọsìn wọn lẹ́nu ìranù tá a wí yìí kí náà padà yọ kí náà padà yọ owó ẹni tí bá ń sin jíṣẹ́ ọlọ́run ọba kò ní wojú ẹni tí bá sọ̀rọ̀ ìtọ́lọ̀ ní kó sọ ní ọmọ sọ yóò wá sàǹfààní fún òun tí ń sọ àtẹni tí ń gbọ́ kò dẹ̀ nílò jẹ́ wájú ọlọ́run ọba ilé ayé ò lè da àfi ká pàtàkì knowledge ìmọ̀ ó pàtàkì nínú sẹ̀mí èèyàn anábì ní ìmọ̀ ní ọkọ̀ kò láyé tí màá bá ti kò láyé fìtínà ńlá kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì wọ́tẹ́kùfúra alìzìrìzàl anábì ní àwọn earthquake àwọn ilẹ̀ ọmọ rí ẹ̀ẹ́dàgbọ́n tó ṣẹlẹ̀ ní àwọn ìlú ìbólà ìpẹ́ ń ṣẹlẹ̀ ní àwọn lárúbáwá kọ̀ọ̀kan náà earthquake yóò máa ṣẹlẹ̀ ọ̀yẹ̀tàkọ́ rabal zaman anabi ní àsìkò tí yóò máa lò nínú ayé yóò máa súnmọ́ra wọn ẹ máa ka ọ̀sẹ̀ kan ẹ máa ka oṣù kan bí ọ̀sẹ̀ kan ṣe àyíjò akíjìmọ̀nà ẹ máa ka ọ̀sẹ̀ kan bí ijọ́ kan <laughs> ẹ máa ka ọdún kan bí oṣù ṣe àyíjò làṣàwẹ̀ tó lọ náà wọ́n ní àpẹẹrẹ ni wọ́n tẹ̀ dà haro peter anabi ibi tá à ń lọ gangan ni anabi ní fìtínà oríṣiríṣi náà máa wá jẹ jáde náà yìí odò ńlá ni ẹni bá ti kó síbẹ̀ ọlọ́ni yẹn wọ̀nyẹ́ kúrò alaharaj anabi ní haraj yóò wá pọ̀ kí wọ́n pè ní alaharaj alqatl anabi ní àwọn èèyàn máa dẹ̀jẹ̀ sílẹ̀ ogun wọn máa nàró àwọn èèyàn para wọn israeli àti iran ti nàró síra wọn sí jẹma mùsùlùmí ọmọ tó kàn ní ọ̀rọ̀ rẹ̀ òun ni kọ́ gbájúmọ́ bó ló ṣe pàdé ọlọ́run dáadáa gbogbo àwọn àwọn ìròyìn káàkiri máa bí ìṣẹ̀lẹ̀ ìròyìn yẹn kọ́ ọ mójútó ẹ̀mí ara rẹ ibi tó kún ti dìde yẹn kọ̀sọ́gbọ́n kan kọ̀sọ́gbọ́n tó wọ́n fẹ́ dá sí àwọn kan máa lọ níbi òní wọn náà lọ lẹ́yẹ kó pàtàkì wípé ìjọ tó bá ṣe kàn ọ́ tí ló fi pàdé ọlọ́run àmọ́ wá ṣàdúrà kọ́lọ́run aláàkọ́ pẹ̀tù sí àwọn alágbára yìí torí mi ń bá lọ nísìnyí kálukú ti ní fásitì tiẹ̀ àdábì ní ọmọ dìde sallallahu alaihi wasallam àtà yakfura fikum mal anábì ní owó yọ padà wá pọ̀ fàyàfì owó pọ̀ lọ́wọ́ àwọn èèyàn nínú ẹgbàá wá kan anábì ní kọ́dà àwọn èèyàn gbé sàká lọ́wọ́ sàká owó wọn ò ní rẹ́ni tó máa fún wípé ah, two billion eh, dollars lọ́wọ́ lọ́wọ́ mi iye owó sàká mi yọ mọ̀ wá ní káàkiri ẹ̀dá fún ẹgbà sàká ẹgbà sàká wọn ni kálukú ọmọ pé kí ni mo fi two billion dollars ẹ̀ ti yan billion dollars mímí nítorí pé àwọn èèyàn ò ti tara bọlé ayé débi pé owó nìkan ni wọ́n máa wá wọn ní nǹkan mìíràn ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àlèntìbá àlèlè fìtìnà fìtìnà tá a wú yìí ó ti ń ṣẹlẹ̀ nú ayé ṣe rí nínú àwọn àmì alámọ̀tò sáà àṣùgùrọ̀ nínú àwọn àmì tí ànábì ní tí má ti ń ṣẹlẹ̀ ká pé ilé ayé ò ní pẹ́ tí ó fi parẹ́ mọ́ èyí tó jẹ́ àwọn àmì kéékèèké alákọ̀ọ́kọ́ mi bẹ́ẹ̀ sàtò rọ̀ṣọ́lì sallallahu alaihi wasallam ìgbé ànábì wa Muhammad dé gan-an sallallahu alaihi wasallam àmì kan nínú àwọn àmì tí a fi mọ̀ pé ilé ayé òní pẹ́jọ́ fi parẹ́ lọ́bi jẹ́ pé ànábì ni khatamal anbiya òun ni ọgbẹ̀yìn gbogbo àwọn ànábì ọlọ́run tàbá sì rí ẹ̀ńdọ́gbẹ̀yìn gbogbo ànábì ọlọ́run kíni kí là ń gbóyè ń bẹ̀ ẹ̀hẹ́n àti parí ayé ṣe kíni ó ti súnmọ́. ànábì wọn láwọn àmì kéékèèké yìí yọ́ máa hàn yọ́ máa ṣẹlẹ̀ ànábì wọn sọ fún wa nínú hadith ànábì ni ẹ ti gbìyànjú o sallallahu alaihi wasallam ẹ tètè yára ṣiṣẹ́ o ẹ tètè mójútó jọsìn o ẹ tètè kárabọ́nú ẹ̀sìn ọlọ́run ọba o ẹ tètè mójútó run yín ẹ tètè mójútó ìmọ̀ ìmọ̀ akẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ọlọ́run kó tó di pé fìtínà ó dé o ànábì ní bàdírò bìlẹ̀ amáàlì ẹ má dákẹ́ o ẹ tètè gbìyànjú kẹ́rí pé ẹ ẹ nímọ̀ nípa ẹ̀sìn yín fitana kakota ilẹ̀ẹ́lì muslim anabi ní fitina yìí yọ̀dà gẹ́gẹ́ bí òru tó dúdú kirikiri yusufi rọ́júlù mọ́mìnà sàgbé tí ilẹ̀ bá ti dúdú èyàn ní lójú ọ̀nà mọ́ ojú ọ̀nà òní kílà mọ́ àsìkò tá anabi sọ náà ló ti délẹ̀ yìí anabi ní tó bá di àsìkò yìí yusufi rọ́júlù mọ́mìnà mọ́mìnà ó jí arákùnrin kan àbárábìnrin kan yóò jí láàárọ̀ lẹ́ni tó gbọ́lọ́ ń gbọ́ wọ́n yóò mú sí káfíra ìgbà tó fi dìrọ̀lẹ́ yóò ti di kèfèrí yóò ti kú ònú ẹ̀sìn látara ìyìn tí ń gbọ́ àti ìyìn tí ń wò àti ìyìn tí ń ṣe àwọn yóò mú sí mú mi náà ànábì nígbà mi ànábì lásìkò yìí ọmọ èèyàn nínú àwọn ọmọ èèyàn tó jẹ́ olùgbàgbọ́ òdodo yóò máa gbọ́lọ́ ń gbọ́ lọ́wọ́ rọ̀lẹ́ yóò bá ìgbàgbọ́ sùn yóò bá ìgbàgbọ́ yóò bá sùn bẹ́ẹ̀ ìgbàgbọ́ wà lọ́kàn rẹ̀ nígbà tó sùn wà yóò sì bí wò káfíra ìgbà tó bá fi jí láàárọ̀ báyìí yóò di kèfèrí yẹ̀bí àwòdìnnáwó bí àròdì mí náà dúnìyà àdẹ́bìnrin tó fà á tó fi di kèfèrí ni pé ó ta ẹ̀sìn rẹ̀ ó wá fi ra nǹkan kan tí ó wúlò nínú ayé ó ta ẹ̀sìn ẹ̀ ó wá fi nǹkan tí ó wúlò nínú ayé ó gbé ẹsẹ̀ kalẹ̀ báyìí torí owó ó gbé ẹsẹ̀ kalẹ̀ torí obìnrin ó gbé ẹ̀sìn kalẹ̀ torí ipò ó gbé ẹ̀sìn kalẹ̀ torí ọlá ẹ mọ̀ pé àwọn èèyàn ń ta ẹ̀sìn wọn ń sìn ní. mùsùlùmí tó lè jẹ ààrẹ ọ̀nà kakanfò kí lọ́tà ń jẹmọ́ kí lọ́tà ọ̀tà ẹ̀sìn lóye ọwọ́ fẹ́ra ọ̀fẹ́ra kúfúrò ọ̀tà ẹ̀sìn yé. wa sallallahu alayhi wa sallam wọ́n máa fẹ̀sìn sílẹ̀ nítorí ìtí wọ́n fẹ́ jẹ́ nínú ayé tẹ́mà ní Allahu akbar Allahu akbar yóò ní òun tajà lọ́wọ́ ọjà tí ń tà tí ọmọ àbúrò náà lọ́wọ́ náwó yẹn àwọn yẹn pawó jọ fá àwọn yẹn pawó jọ nígbà wọn pàjọ tán ọlọ́ọ̀ni ṣe owó náà ti pọ̀ ọyá máa bọ̀ owó ti pọ̀ síbẹ̀ àbí ẹ máa bọ̀ láàárọ̀ la èyí tó yẹ kó mú dání lọ sọ́run kò ṣe èyí tó ṣe wàhálà fún lé ayé wọ́n gbà lọ́wọ́ ẹ̀ dọ́bù kí ni ẹ̀jẹ̀ mọ́ dọ́bù lọ́s ní ti ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ayé nìyẹn tẹ́yìn bá mọ̀ pé ikú òṣò máa rẹ̀ ikú kò so máa rẹ̀ o ọlọ́run kà máa ń lọ àárẹ̀ ń sábà bí ń gbà míì ẹ gbogbo àwọn aláàárẹ̀ yẹn tá a máa ń gbé wọn káàkiri yẹn torí ká má bàa kú ni àbí nígbà míì àárẹ̀ ò ní sèyàn yọ wọlé yọ́dẹ̀ rẹ́rìn yóò kí kálukú àtìyàwó àtọmọ yọ́dẹ̀ ní ẹ̀dàkùn ẹ̀bá ń wá ẹ̀ kán tó gbóúnjẹ dọ́dọ̀ rẹ̀ aláàjì ti dákẹ́ alẹ́ ni tó ro àmàlà tán ro àmàlà tán nígbà darí ọjà ẹ̀ ó sì bubẹ̀ fún ọkọ àtọmọ ẹ̀ ó jẹ tiẹ̀ náà ní lóun fẹ́ sanra ná nǹkan kan ò o ẹni tó ro àmàlà sanra ó sì jòkó kó wọn wá pàdé àwọn fámìlì káwọn jọ jẹun ní wọn ní alájà alájà ará alájà kíní sí alájà wọn bá wọlé alájà ti kú èyí tí wọ́n ń pè nílé ayé nìyẹn sẹ́rí ilé ayé tá a wà yìí èyí tá ń gbé yìí ògìgì ni wọ́n máa ń múyàn kó bẹ́ẹ̀ kọ́lọ́mọdé òkè ìyá fẹ́ni kọ̀ọ̀kan wa ní. sẹ́rí ilé ayé tá a wà yìí ẹ ẹ bọ́dà àṣàfà sẹ́mọ̀ pé kò sọ fún wa pé òun ní bá wa gbà rẹ lónìí kò sọ fún wa pé òun di oṣù yìí òun náà ó wà nù ambition rẹ̀ pé ń ṣe nǹkan báyìí ń ṣe nǹkan báyìí ń ṣe nǹkan báyìí ń ṣe nǹkan báyìí ẹ́ ìbáwọ̀ ń jòkó báyìí jàmá àmọ́ lọ́wọ́ bá aláàní òun pílánì títí àwa náà ń pílánì títí wa bó ṣe wá dé bá bọ́lọ́dà ṣàfáàyàn bí ó ṣe bá kálukú náà nìyẹn nítorí fẹ́ gbé lọ́run lọ pàtàkì o sórí bílíọ̀nsì mílíọ̀nsì yẹn ọ̀dà ọ̀dà kéèyàn ló lọ́wọ́ àmọ́ má ta ẹ̀sìn rẹ torí owó tó bá ti dàsí kọrun gbogbo gbogbo bíyẹn gbé hundred million lọ́wọ́ sọ pé tọba kírun táwọn wà dá lóhùn ọlọ́run máa wọ lókè sánmà pé ẹrú mi ó sì pàtàkì mi ju pépà yìí lọ ìyẹn wà dá lọ́lá ọlọ́run yóò máa mú wá lọ́tún yóò máa mú wá lọ́sì ọlọ́run bá ní wá àmúrí ha lẹ́ka bí sọ́lá ọlọ́run bá ní ẹ̀pà àwọn fámìlì yìí láṣẹ ẹnikẹ́ máa kírun wá ṣètò bí alẹ́ ha ẹ wá ṣe sùúrù lérí àṣetẹ̀gbà láàdàsà alùkárí sọ́ ọlọ́run ní àbí pé kẹ́ ẹ máa àgbékọ́ yín lọ́rùn kẹ́ ẹ máa provide owó fúnra yín náà nù náà rẹ̀ sóhùn àwa la máa fún yín lówó ẹ̀yẹ́ sáà mọ̀ kírun irun títí ṣe rówó yẹn sílẹ̀ fún wa ọlọ́run láwa la máa fún yín rísíkù ọlọ́run ní kẹyìn jama ọwọ́ àjòkó ní ṣọ́ọ̀bù ọlẹ́ kírun èyí ò túmọ̀ pé ó lò jẹgbẹ́ lọ bàbá sì rìpọ̀ rẹ̀ ń pọ̀ sí ọlọ́run dé ọlẹ́kẹ́ ni ń ta ọ ni títí tí ó fi gbọ́ ọmọ tó ní ṣekéni tó ní bọ́ kọ́lọ́run wọn láàánú ẹnì ẹ nítorí ayé tìtínà ńlá ni o kan lágbájá kí ló dé àjọ ń kírun lọ́jà ni à ó ní ibi àwọn karabọ̀ ń sìn bóun ṣe wáyé òun nírun <laughs> òun nírun a ní kí ló dé bóun nírun à ó ní àwọn nǹkan tó fi pèlè gbogbo àwọn nǹkan tí tá a fi para láàárọ̀ yìí èèyàn gbọ́dọ̀ gbé wọn mọ́sáàsì Allahu akbar ọlọ́run ẹ mọ́ṣẹ́wá lọ́rọ̀ yéṣu o ọlágbára ọlọ́run ọba wa ẹlòmíì bí ṣe ń wá mọ́ṣáláṣí ní ńlọsọ́ọ̀rù nítorí ọjà nítorí owó ànábì ní tó bá dìgbè ayé àkọ́kọ́ fìtínà tí ó máa ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn máa kú nínú ẹ̀sìn tó tó bá ti wọ sàárè àwọn ní bèrè pé ilé mélòó lọ́kọ́ mọ́tò mélòó lọ́ra oyè mélòó lọ jẹ sàtífíkẹ́tì mélòó lọ gbà kí ni wọ́n béèrè nínú sàárè tó bá ti yọ síbẹ̀ márùn bùkà ẹ̀sìn wọ́n béèrè ta ni ọlọ́run ọba tí wọ́n sìn wọ́n má di inú ka ẹ̀sìn wo ni wọ́n sìn lé ayé wọ́n má nàbí yúkà ànábì wo lọ́ntẹ̀lé tó bá ní Allah ni àní Muhammad ń tẹ̀lé sallallahu alaihi wasallam ọwọ́ ní ìsìláàmù lẹ́sìn míì ọ wà nínú gbádùn gbére títí tí ọlọ́run fi wá gbé wa dìde nínú sàárè ọdún mélòó láàlú nínú sàárè ìjọba talọ́mọ more than trillion years ọlọ́run nìkan lọ́mọ gbà náà ìwọ́ ti wọnú gbádùn nìyẹn torí ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yẹn ah ìbéèrè tọkọ́ǹkì ni Allah Islam Muhammad sallallahu alaihi wasallam Allah mọ́sẹ̀bọ̀ tó bá ń sẹ́bọ̀ onírí alágbé o torí ọlọ́lọ́wọ́n bá mi lẹ́yìn alágbọ́dọ̀ wà láyé lẹ́yìn náà tó bá ń ṣe bídíà ò ní sọ pé màmá ló ń tẹ̀lé o nítorí àdẹ́bì láti ẹ̀kalẹ̀ ọ̀tọ̀ lè tọ́sí kíní ẹ̀hẹ́ òun lu bàndínì mọ́sálásí ọlọ́run sẹ̀sìn ẹ kó lu wọ mọ́sálásí ṣé ànábì fi lù sẹ̀sìn ọlọ́run nínú mọ́sálásí ṣọ́ọ̀ṣì ọ̀dà wọn náà bẹ ní kérúbù sódàfù àwọn sẹ̀lẹ̀ ni wọ́n ń lùlù ẹ̀hẹ́ wọ́tọ̀ bá lùlù mọ́sálásí tó lóòfin ṣèjọsìn bídíà ló ń ṣe ọmọdé olè láti lè kọ́ ní ilẹ̀ ipe òru lè láti lè kọ́ ní ìjọba yìí ní bídíà ni wọ́n bá wọn ṣe bídíà ta ló mú òru lè láti lè kọ́ ní ìjọba ẹnìkan náà ni lẹ́yìn ọlọ́run kò sẹ́ tó tún mọ́ mọ́ gbogbo ọ̀la nù táwọn afáǹsẹ̀ káàkiri èkó yẹn wọn lẹ́ni bá wọn ọ̀rọ̀ ni èmi ni lè láti lè kọ́ ní ìtàwọn tá ń sọ fún pé nìní bàtà ń tó di o tàwọn èèyàn àwọn àwọn mílíọ̀nìyà bá àwọn àwọn engineer àwọn medical doctor àwọn businessmen àwọn èèyàn tí wọ́n ní ọpọlọ tí wọ́n bá pọ̀ ń tọ́ àwọn ni wọ́n ní ìjòkó tiẹ̀ ọdẹ ń sọ̀rọ̀ ọdẹ ń gbé lọ́wọ́ wọn lè ránu yẹ kò sẹ́nìkan tó mọ orúlẹ̀ láti kọ́ lẹ́yìn àlá a kì í celebrate a kì í jòkó rẹ̀ pé ìní ni wọ́n máa ṣe ìbáàdà ní gbogbo àwọn òru mẹ́wàá gbẹ̀yìn ni wọ́n máa dìde ànábì ní máa ń kọ́ ọmọ lẹ́yìn látàlú ìmánà wáṣítì sábà gófẹ́rẹ́ aláwọ̀ máa takọ́dà àdàbí gbogbo ẹni tó bá ilé nàró ti ṣe náfìlà lóru tó ṣe náfìlà wọn ò ní tí wọ́n jòkó lẹ̀ tí wọ́n lùlù. wọ́n ó dùn ló dìde wọ́n ṣe náfìlà. bóyá àwọn àtàwọn ará lé ẹ̀ àbọ̀wà ń tìka fún mọ́sálásí. àdàbí ni tó bá ṣe déédéé òru yẹn ìgbó fẹ́rẹ̀ aláhùn máa tàkàdà mẹ́tàn gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ kọjá ọlọ́run tẹ̀ parẹ́ lóru yẹn. lẹ́yìn náà wọ́n wá yan kádàrá tó dáa fún lọ́dún tó fẹ́ lò yẹn torí òru yẹn lòru kádàrá Laylatul Qadr. fiha yufraqu kullu amrin hakim gbogbo alásàládù sunday máa lè dárin pẹ̀lú obìnrin olóbìnrin kò sínú ẹ̀sìn islam o gbogbo à ń ṣe súnfì máa lọ máa lè pariwo lẹ́yìn alásàlẹ̀ ìjọ jímọ̀ kẹ́ máa pariwo kẹ́ máa ọlọ́run ti ẹ̀sọ́nù kúránù ó ní ẹ má pariwo ọlọ́run ní wàlá tajhar àbí ọlọ́run ní má pariwo wàlá tó hayọ ọlọ́run ní má pariwo ẹgbẹ́ pariwo wàlá tajhar bí salatika tẹ́ ẹ bá ń ṣàdúrà tẹ́ ẹ lè ẹ má pariwo ìdọ́wà nù kúránì ẹ̀ àwọn tó wá ní ẹ pariwo gángbọ́sọ́mọ́ opposite lẹ́yìn sí yẹn opposite yẹn obìnrin máa ń ṣàdúrà lẹ́yìn máa ń kírun lé ìrun tóbìnrin kírun lé ó ní ládàá yóò tó kí mọ́ṣáláṣí lọ kátó wá kátó wá fa obìnrin kó máa ṣàìsùn nìkan yàwó yàwó ọkọ wà nílé yàwó obìnrin tààjù dì tọ́wá ti máa ń ṣe bídíà ó lè sọ pé mọ́mọ́ lòjíṣẹ́ torí ọ̀tẹ̀lé mọ́mọ́ lẹ́yìn náà Islam tọ́ọ̀bá tí ọba ti yọ lọ́nu ẹ̀ tọ́ba ti nígbàgbọ́ nínú ẹ̀sìn kan bóyá ṣẹ̀ṣẹ̀ ni àbí kìsẹ́nìtì ni àbáwọn ẹ̀sìn míì náà ni tó bá ti nígbàgbọ́ nínú ẹ̀sìn kan pé àlẹ́yìn ah, ìsìláàmù ẹ̀sìn tó kù ó lè sọ pé ìsìláàmù lẹ̀sìn rẹ ẹni bá ti lẹ́sìn tó pọ̀ tó bá ti wá rí ìdáhùn dáhùn wàhálà ni kọ́lọ́mọdé awọ fìfín náà nù sàárè o ọlágbára ọlọ́run ọba wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa min kẹsà tìlifítàn wọ́n ní tí fìfínà yẹ wọ́pọ̀ dé yàtàmọ́ nà nasul maut àwọn èèyàn máa fẹ́ ìwọ sí ní kéèyàn máa ṣàdúrà pé ọlọ́run pa mí la yatamanna yanna ahadukumul maut ànábìlẹ́ nìkan kan yẹn gbọ́dọ̀ máa rò pé kẹ́sì kú lìdórí náà sàlàbí bóyá nítorí ìnira kan tẹ̀ ń rí ọ̀rọ̀ èèyàn ni àbọ̀ wàánu fìtínà kan ni ọ̀ gbọ́dọ̀ sọ pé kán fún ọ lábẹ́rẹ́ kú tọ́ba ìgbà abẹ́rẹ́ kú ọkọ rẹ ni lọ́jọ́ àlùkè àmọ́ ó gbé ọ dìde lápá àyàn wọ́n wà béèrè pé ta lọ́pa wọ́n ìwọ náà lọ́pa rẹ̀ nítorí fi padà rẹ̀ yẹn wọ́n wà gbé wọn náà bẹ̀ àdébìlọ́sọ bẹ́ẹ̀ kọ́lọ́mọ́sí wa lọ́mọ náà ànábì sọ̀rọ̀ sọ́lá ní tọ́ba dìgbà yẹn tí wàhálà yìí bá pọ̀ tán látàkú musa atu àtàyà múra rọ́jùlù ànábì ní àwọn èèyàn tán bá ń kọjá tálákùnrin kan bá ń kọjá bí kọ́bùrù rọ́jùlù ó ń kọjá níbi sàárè ẹni tó ti ṣáájú rẹ̀ kú nínú àwọn kọ̀líkṣẹ̀ àbí nínú àwọn ará àdúgbò ẹ̀ àbí nínú àwọn ọmọ èèyàn fayọkúlù yóò wá sọ pé yálé tani makana ó ní wọ́n ní tọ́ba kọjá yóò ah ìbá sì gbé mi mọ wà nínú sàárè yìí bá dá pẹ̀lú wàhálà tá à ń fèsì nù ayé Eh, wàhálà tó báyàn téèyàn fi ń wò pé ọyẹ kí wọn kú láyé ẹ mọ̀ pé ilé ayé dùn bẹ́ẹ̀ yóò bá sínú wàhálà ni o <laughs> tó o bá sínú pọ́blẹ́mù ilé ayé ṣe kíni ilé ayé dùn tó ń sin lọ́wọ́n tó dẹ̀ rówó náà àwọn onífẹ́ kú náà ẹ̀yin gbọ́ pé olówó kan ọlọ́run fẹ́ kú tálíkà ni mo gbọ́ wọn pokùnso nígbà gbèsè bá pọ̀ kí wọ́n mú olówó pokùnso lásìkò yìí bílọ́nà pokùnso mílíọ̀nà pokùnso ọ̀gá báńkì ń parẹ́ ọ̀gá báńkì kí ló fà nítorí pé fìtínà kan ti jálù kìí ṣe fìtínà òsì lòún bá yí mọ́ fìtínà kan ti jálù nínú àwọn fìtínà ayé tí ọ̀yẹ́ kọ́ tara bọ̀ bóyá ti ń gbowó èlé owó èlé fìtínà ni tí n bá wà wàhálà láyé tí ọba rí kọ́sà lè gbowó nàbó <laughs> ní wọn wàhálà olóhùn wa ọ̀hún wá wàhálà olóhùn wa ọ̀hún wá béèrè pé wàhálà wà wọ́n ní ẹjú wo ilé nàbó fún èmi àti gbowó owó èlé ọlọ́wọ́n bá aláàlọ́ sọ̀rọ̀ ẹni kọ̀ọ̀rán oníbàáyé ńlá mùtẹ̀ fàálù ọlọ́wọ́n bá ní tẹ̀ bá stop láti máa gbowó èlé àbí máa yá àyàn lówó èlé fàázánù bẹ̀ haribi minallah ọlọ́run ẹ̀ máa palẹ̀ mọ́ ogun látọ̀dọ̀ wọn ọlọ́ wọn jà yín lógun bọ́lọ̀ bá jà yín lógun fìtínà náà ní ní ọmọ ṣiṣẹ́ kì í ṣe pé wáyà àsìkò àwọn anábì ọlọ́run lẹ́ ń sọ yẹn nísìnyí kọ́ mọ́ ìlú Mọ́kà lẹ́ ń sọ yẹn lọ́dọ̀ tí wọ́n ń bí kọ́ ayakura tọ́sọ̀kalẹ̀ fún gbogbo ayé bí wọ́n gbowó ilé Mọ́kà ayé wọn bàjẹ́ bí wọ́n gbowó ilé Màdínà ayé wọn dàrú má ba ètò sẹ́mi ọ̀rọ̀ bísínẹ́sì rẹ̀ dé ibi wọ́n ti ń gbowó ilé ọlọ́mọsálà náà ayọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa bìrìsítà ní ákìrì zaman àwa ka torí àsìkò wa fìtínà yẹn pọ̀ àmọ́ akẹ́kọ̀ọ́ nǹkan bíi mélòó kan káwa bẹ̀lọ̀ kọ́lọ̀ ńlá mi ìdí tí ń sọ̀rọ̀ kọ́lọ̀ ńlẹ̀ yìí náà ń bẹ̀ alákọ̀ọ́kọ́ tága yóò zamani lèlè aswa anábì ní gbogbo yín ẹ má retí pé èmi ọ̀ máa da àjà náà lọ o àkọ́kọ́ fìtínà ńlá ni kẹ́ni kan yín kẹ́ má máa expect pé èmi ọ̀ máa ju àná lọ Allahu akbar ẹ má retí pé èní oyé ẹ yóò máa dáa ju àná lọ níta ìmọ̀ retí ni pé èní ó máa burú jàná ọ̀la ó máa burú ju èní lọ bá a ṣe ń lọ́nà ayé yẹn yóò máa burú sí ni títí tí ọlọ́run fi palẹ̀ máa gbogbo ẹ̀ àwa táwọn ní mọ́ṣáláṣí tá à ń kírun níjọ́ òun ṣé bẹ́ẹ̀ náà ní sìn lẹ́yìn àṣùbà ẹlòmí ò kírun ma, kọ́lá ẹlòmí jimá nìkan nika ẹlòmí yìí dì nìkan ẹ̀ẹ́dẹ̀ ni mùsùlùmí lòun ẹ wo bá a ṣe ń ṣe ẹ wo ní ìṣẹ̀lẹ̀ nínú ayé ṣé ìjọba àtàná ọ̀dà àti tèmi lọ àbí tèmi lọ èwo jàmọ́ tàná dà àti lọ sẹ́yìn mọ̀ nǹkan tẹ́lẹ̀ ìwọ lọ́wọ́ tẹ̀tẹ̀ máa wo pé fìtínà ti dé tí n tètè gbìyànjú kí n mú ẹnu wọn bá tí pàmí bá kánú ayé kí n fi ráyè sin lọ́hùn kí wọ́n tó ní kí n máa bọ̀. <laughs> gbogbo bẹ̀ nìyẹn o ìrun ni kó gbé sí orí kó rú ìrun ìrun lérí bísínẹ́sì ẹ̀kọ́ fà lọ́wọ́ kírun bá fẹ́ jábọ́lẹ̀ kó ju bísínẹ́sì lẹ́ẹ̀kọ́ lọ lè kírun torí ìrun ló mú lọ́rùn òun náà ni kọ́kọ́rọ́ tó fi wà lìjẹ́ náà lọ everlasting life ló kù lẹ́yìn life yìí ti máa ń tán yóò láìpẹ́ lẹ́yìn òun máa ń tán. bẹ́ẹ̀ bá lọ hundred years nísìn it's a small oye time wọ́n máa lọ one twenty one twenty nínú ayé ah ó kéré àmọ́ tá a bá ti kú níbi tá a bá ti dìde nínú sàárè ìsẹ̀mí ìyẹn ìsẹ̀mí gbére ni òun náà ń pè ní alahayatul abadiyatul khalidatul sarimadiya lanihaya ìsẹ̀mí tó níbẹ̀rẹ̀ tí ò lópin ah ẹ̀yin màyà mi ìsẹ̀mí tó níbẹ̀rẹ̀ tí ò lópin yẹ yọ̀ọ́dà kí yọ pàtàkì ẹ̀ àmì tá a fi máa fọ pàtàkì ẹ̀ òun náà nìkan ní Allahu Akbar kọ́ọ̀dẹ̀ bí ọdẹ fọjà rẹ lẹ̀ fọlọ́n nítorí bóun sílẹ̀ ó padà sílẹ̀ náà yóò wá dáa kọ́ pèsè sọ́run kọ́ mọ́ tún sọ́fà méjì ó wàhálà tá à ń ṣe ó wàhálà tá à ń ṣe kátóró ẹwà àwọn tó ń gbà lọ́wọ́ wa àwa tá à ń ṣe wàhálà àwa ládàá ṣe wàhálà sáwọn nìkan là ń dáná sọ ọ́ bọ́sibú kọ́ dáná. <laughs> ọlọ́mọsá wọlé àánú ẹ̀kọ́ lọ́hún mọ́sàjá gúnlẹ̀ dáadáa ànábì láyà tí àlékún samánù ànábì ní àsìkò kan ní wá bá yín ilá wálẹ̀ bí bá dáwọ́ àṣàrò mínú àfikọ́ jẹ́ pé èyí tó tún wá lẹ́yìn rẹ̀ yóò tún burú ju tala kọ̀kọ́ lọ àtàtàlẹ̀ kọ́rọ́ bà kún títí tẹ́ fi pàdé ọlọ́run yóò sì máa rí ni. wọ́n ní kó tètè gbìyànjú kí wàhálà tó dé ìlàlẹ̀ ya abúdó ọlọ́run nítorí ẹ̀sìn mọ́ dáyìn. I've created you for just to worship. ọ̀tán a ṣe business aṣòwò akàwé akẹ́wù akọ́ṣẹ́ àwọn aṣòwò gbogbo ẹ̀ means ni kákàwé nìkan jẹ kábẹ́rẹ́ nìkan mu kábẹ́rẹ́ nǹkan wọ̀ kábẹ́rẹ́ ilé tá a mọ̀ sáàsì torí òrùn àti òjò kálíbà fẹ̀mí balẹ̀ sìn ọlọ́run sórí tó bá ti ní ìyẹn nínú ọpọlọ ẹ nǹkan kan ò ní díẹ̀ sìn lọ́wọ́ mọ́ ó ti mọ̀ pé góòlù gángan lẹ̀ sìn gbogbo tó kò ni ọwọ́ àjòkó ti ládà ọgbàgbé tó fẹ́ mú lókè akàbà aládìmọ́ ẹ̀yà o níta fẹ́ mú gan ta fẹ́ fà kàbà mú oyé àgbàgbé ẹ̀ ọwọ́ àdì akàbà máyà fà títí tí màláìka kú fi dé wọ́n wá ní tó fẹ́ mú lájà ọmọ padà mú mọ́ ọlákàbà tó ń dì mú yìí náà ó tó <laughs> òun náà lẹni tí ń wáyé tí ọ̀sẹ̀sẹ̀ ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa fún gbogbo àwọn táwa lọ́jà nígbà mọ́ kó dé mo bí lọ bàbá àjọ sọ̀rọ̀ mọ́ àwọn onímọ̀tà àwọn yẹn ń kírun ní ah, alhamdulillah àwọn ará ọjà máa kírun gbogbo yín kọ́ ìwọ́ tó máa kí ìwọ́ náà máa kí wọ́n náà máa àwọn nǹkan mí bẹ tí ọjọ́ pé àwọn àpéyọ́ jẹ jáde ní wáàsí tá a bá ń ṣe wọ́n lọ mọ́tà tó gbogbo àṣẹ jù báyìí lọ sórí gbogbo tí ọba tó ní jẹ́ kó oníládàrún yóò dà kó jìnnà sí o bí èyí tó ti kí síwájú nígbà tó ń sògùn tó bá ti bẹ̀rẹ̀ sí sògùn wọ́n pa àwọn náà rẹ̀ ẹ̀hẹ̀ ibi tí nǹkan wà nìyẹn o kọ́ mọ́ ṣe wàhálà lásán. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn fìtínà gbà zuhurul kanzabin wa dajalin anábì tó bá di gbẹ̀yìn ayé ní àwọn fìtínà tẹ́ máa kù ẹ̀yin mùsùlùmí òun náà ni pé àwọn ọ̀daràn àwọn òpùrọ́ nínú àwọn àfa àwọn òpùrọ́ náà òjíṣẹ́ ọlọ́run tí wọ́n mọ̀ pẹ̀lú àwọn lẹ́ni ọlọ́run àwọn ni wọ́n pọ̀ nú ayé yuqallibuna al-haqa'iqa wọ́n máa wá sọ irọ́ wọ́n máa sọ di òótọ́ wa yansuruna al-akadhiba wọ́n máa wá parọ́ fún àwọn èèyàn anabi sayati ala nasi sanawatu khadda'at anabi láwọn ọdún kan bọ̀ tilẹ̀ ayé bá fẹ́ parẹ́ tán àwọn ọdún yẹn ẹ̀tàn ló wà ń bẹ yusaddaqu fi gbogbo àwọn tó ń parọ́ nígbà yẹn àwọn làwọn yẹn máa pé ah olódodo ni wa wọ́n yóò kájí dabu fi ha asadiq gbogbo àwọn tó máa ń sòdodo nígbà yẹn làwọn yẹn máa sọ pé òpùrọ́ ni wọ́n ìyẹn máa dáhùn lóhùn iná sọ àwọn afáàtì ọjà sí <laughs> àwọn tí ọ̀dà kan mà wọ́n lajú láyé nísìnyí tó ń sọ̀rọ̀ interest bí interest ọ̀dà nínú báńkì mélòó ni wọ́n wà níbi tí wọ́n nígbà interest mo ní à ó dìgbà tí wàhálà bá tó tó mọ̀ pé àwọn yẹn ọmọ tó ń sọ. àwọn òpùrọ́ ni ọ̀pọ̀ nínú àwọn òjíṣẹ́ ọlọ́run wọ́n máa dọ̀rọ̀ ìṣìnrú ẹnìkan tó ní tá a bá ti tún fẹ́rí kalẹ̀ tí ìmọ̀ ń bá fẹ́rí kalẹ̀. ẹni tí máa ń bọ̀ wá bá wọn lérí irun. tọ́ba ẹ̀ bá wọn lérí fẹ́rí kalẹ̀ wọ́n lọ bára kà yẹn ẹ gbọ́ bọ́dà àbá tí òkè tí ọmọ alùpàá tàṣà ìbọn ẹ̀yìn náà dá fatiwa yẹn tí ìbá bá ìmáàmù ní eré ìfẹ́rí kalẹ̀ sọ bára kà yẹn ìyálọ́jà ní kọ̀ọ̀bá kó dìde àbá wa sọ pé èèyàn baraka níta náà bí sọ ni wàhálà ńlá ni láti ìgbà tó sì ti sọ láti ìgbà tó sì ti sọ làwọn tí wọ́n gbàgbọ́ nù wọn làwọn tí ń báraka pẹ̀lú pé wọ́n bá mọ́mọ́ ní ìfẹ́rí kalẹ̀ ọ̀yà wọ́n wá sọ fún yín dáṣọ̀ ọ̀dà àwa ní káfọ́ mú evidence wá kò sí evidence o ara fìtínà gbẹ̀yìn ayé nìyẹn ẹ lè bá fáà ní ọjọ́ ìyá ẹ wá ní akayasi ah, abakayasi tán sórí èyí tó dúdú ló ń ta lọ yìí má dá àwọn àtọ̀hún lóhùn o èyí máa ń sáré fún rẹ ni o ẹ̀yọ́nú ayé nìyẹn ọmọ fi po òrí ọmọ fi rárá àbíkọ́ ọmọ fi po pupa àbíkọ́ ọmọ fi po oyin kọ́ ọmọ ńlá gbogbo àwọn yọmọ yọnu sí ọlọ́jà ẹ dákun ẹ Bill Gates ẹ ṣé ń jẹ ẹ ẹ dákun tó dọlọ ṣé ẹ Dangote ṣe ń bá kó o mójútó bísíǹsì tààrà tàbá fẹ́ ló lọ́wọ́ kọ́ mọ́ sùn lé láago mẹ́fà bọ̀ mọ́ yìí sọ borí lẹ́yìn àṣùbà fọ́mùsù fi mọ́dá kìbì hà lọ́ni ẹ jáde ẹ wá rìsìkì lọ ẹ mọ́ sọlẹ̀ wọ́n kúrò mẹ́ rìsìkì yìí lẹ́yìn náà kọ́ de tẹ̀rámàdùà fọ́pútẹ́bù ìndàlá rìsìkọ̀ ọlọ́ni ẹ wá rìsìkì wá sọ̀dọ̀ wa ìtumọ̀ nípa ìsàdùà ó wà ní lẹ́yìn àdúrà ìṣe ìyá kan mẹ́sàn-án rẹ̀ ti ṣe kíní ó ti bàjẹ́ òun wà ràn lọ́wọ́ pẹ̀lú ṣètọ́n àbí kí ní tọ́wà lọ́wọ́ rẹ̀ sí ọlọ́run ọba lọ fọkàn sí pé yóò ṣe tán wọn mọ́mọ́ tán rẹ̀ ọ̀yá kan nasta'in lọ́wọ́ nínú Islam ìyá kan ní abúdù wọn nìkan láàmọ́ sìn wọ́n ìyá kan nasta'in ọ̀dọ̀ rẹ̀ láti mọ wá ìrànlọ́wọ́ wá tá a bá nídìí ìrànlọ́wọ́ lérí ọjà lérí sọ lérí ìdábòbò lérí àgbéga ìsìláàmù tá a ti ṣe kì í ṣe ìsìláàmù dà ìlú tẹ́bi o mọ́ mú ìsìláàmù mẹ́bọ o mọ́ sì mẹ́bọ mọ́ sì mú ẹbọ mọ́ ìsìláàmù dúró déédéé aláàtò sìntẹ́yìn náà ni kò pè àdúrà wà bó ṣe láhàúlà wàlá quwwata illa billahi nìkan lọ́ba mọ̀ ó ti tí ọ sáyé láhàúlà wàlá quwwata illa billahi máa kà á nídìí ọjà rẹ̀ máa kà sátìlù bákọ́rà máa sá astaghfirullah wa atubu ilayhi ọlọ́wọ́n bá aláwọ̀ máa ṣí ọ̀nà fún wọn wọ́n máa fọjà wọ káàkiri pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́wọ́n bá wa ṣì máa ṣe dáadáa sáwọn òbí ẹ mọ̀ tọ́jú òbí rẹ̀ ní máa ń tọ́jú òbí rẹ̀ ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run dọ̀rọ̀ ẹ̀rú kọ́ ọ̀dẹ̀ máa sokùn ẹbí mọ́jókùn ẹbí ọjà ànábì náà sì kéde ọmọ pọ̀ ọba sokùn ẹbí ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ dákun ẹ̀dí ká wà nínú àwọn olóòótọ́ kádẹ̀ dúró tí ó tọ́ gbogbo àwọn àfáà lórí íńtánẹ́ẹ̀tì ni lórí social media rẹpẹtẹ tí máa ti ń sọ̀rọ̀ tó bá ti mọ̀ pé ẹlẹ́bọ lélẹ́yìí mọ́ lísìn sí o lẹ́yìn ọlọ́run oyé lẹ́yìn Allah <laughs> àwọn Yorùbá wọn ní aláàdá lókun ìtumọ̀ ni pé aláàdá ni òun ló ní bẹ̀rẹ̀ ló ní parí gbogbo àṣẹ tí ń lọ nínú ayé ó ní wàyí fẹ́ àkọ́dọ̀ amọ̀rọ̀ fàyínàmọ̀ yakulu lẹ́wọ̀kún fàyẹ̀kún ọlọ́run gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ń sábà tilẹ̀ ọlọ́run ọba ní tí kankan bá fẹ́ ṣẹlẹ̀ ó nìkan lòun máa ń pàṣẹ àṣẹ ọlọ́run nìkan náà dẹ̀ múlẹ̀ tọ́lọ́ wá pàṣẹ pé yá máa ní ni tọ́lọ́ bá tọ́lọ́ bá pàṣẹ pé ọyá máa gòkè máa gòkè lọ́kọ̀ọ́sẹ́ bí ọjà bọ̀ bọ́lọ̀ bá pàṣẹ pé jábọ̀ kọ̀ sẹ́nìkan bí ọkọ̀ sókè èyí tí wọ́n ń pè ní ìmánì nìyẹn la ilaha illallah ìtumọ̀ la ilaha illallah la ma'buda bi haqqin illahu ẹ̀já gbọ́kàn lé ọlọ́run ọba wa torí àpàdà pàdé ọlọ́run ọba wa broda safasi àwọn tí ń bẹ ní ilé tó báyìí gbogbo yìí ṣe ọ láàrin wọn àtọ́lọ́ nílò làwọn tó kàn kálukú náà jàmá kọlọmọsí àjọ pé kó tó kẹ́ni kọ̀ọ̀kan wa nínú àwọn fìtínà gbà kẹsàn-án tó lè ṣe láàfọ̀ òun náà ni pé ìyapa ọmọ ṣẹlẹ̀ nínú ẹ̀sìn èmi ọmọ sọ pé mọ̀lídì ò sínú ẹ̀sìn o àbá kan sọ pé ta ń sọ bẹ́ẹ̀ ọ̀kan ní mo sí bẹ́ẹ̀ oníta ló ní mọ̀lídì ọ̀dà wọ́n lẹ́nu ẹni bá ní mọ̀lídì ọ̀dà ni yóò bá yà wọn <laughs> wọ́n ní kó mẹ́rin wá ń ṣe pé wọ́n ní kó mú evidence wà nù Kùránì àtàdísì wọ́n ń ṣe kí ni jàmbá wọ́n ń ṣe pé ẹ̀yin bá ní mọ̀lídìí òsínú ẹ̀sán ní yọ̀bá yà wọ́n ní yọ̀bá yà láyà wọ́n ẹ̀dá kan tó lè tọ́lọ́wọ́n ọba ṣé text ni ẹ ṣé evidence ni ẹ. ànábì ni fàyè náà wọ́n máa yẹ iṣu mi kùn ànábì ni tí ẹ̀mí bá gùn dáadáa fásitì akitẹ́lá fankẹ́sẹ̀ rẹ̀ ẹ̀ rí ìyapa tí ó pọ̀ controversy nínú ọ̀rọ̀ ẹ̀sìn àbá kan ní eléyìí tọ́ àbá kan ní kọ̀tọ́ àbá kan ní àbá kan ní kakùrì sí àbá kan ní ọwọ́ kakùrì sí bẹ́ẹ̀ ni kò tí tó borí kéèyàn tó sí gbẹ́rẹ́ àbá náà sì ni ó ní àwọn sàdó àwọn sógun confusion ti dé ìwọ lànàbì sílẹ̀ fún àwọn méjèèjì tó sọ yìí ó dá mi lójú pé tẹ́wọ́n ní kò sọ ó làdó àlànàbì fi kalẹ̀ fún ọ níbo ló ti wárí kejì nínú àṣà ìlú yín níbo làwọn aráàlú yín ti rí lọ́dọ̀ àṣetáni mọ́tàn rẹ ẹ̀yin bàbá wa tọ́ba ọfẹ́ dáyàn lẹ̀ nínú ẹ̀sìn anabi ní fàálẹ́ kò bí sunnati anabi ní sunna mi ní kẹ́ṣe wà sunna tó kọlọ́fà yọrọ ṣídẹ̀ ní màdìyìn àti sunna àwọn sàábẹ̀ mi sàlàfíyà àwọn sàlàf ojú ọ̀nà àwọn sàábẹ̀ ní kẹ́ tẹ̀lé àti sunna tẹ̀mí anabi fi sílẹ̀ tẹ́bá ti wà mọ́sálásán ní kíbátí ní kíní yìí dá àní mẹ́rin wa kíní yọ̀ dá ọ̀yá mú ẹ̀rí wa ẹ̀rí làfin sẹ́s àwẹ̀ tá gbà yìí kí ló já gbà wẹ̀ ọlọ́run ní yáyọ̀ lẹ́gbẹ̀rẹ̀ evidence nínú sọ́tùlù bákọ̀rà ayé one eighty eighty three ọlọ́wọ́n bá ní ọ̀ràn yẹn ní kẹgbàwé wọ́n lè láàlẹ̀ náà hijjul bayt ọlọ́wọ́n bá ní hajj dandan ni lórí gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ bá ti lówó kẹ lọ kọ́lọ́mọ́ sí ilé ìwé ẹnì kọ̀ọ̀kan wa ayé koran ni larí lásán lọ hajj náà wọ́n lè yọ tawafu bil bayt latik ọlọ́wọ́n bá ní tawafu bayt latik àtọ́lọ́wọ́n bá ní tawafu bayt latik kò sẹ́ni kan tẹ́ mọ̀dọ̀ kiri kalẹ̀ àdìyìn kí ni mí àṣẹ oye a máa retí ẹ̀rí nu koran ẹ̀rí yẹn lẹ́yìn náà láwọn àwa máa ṣẹ̀sìn kì í ṣe pé a máa ṣẹ̀sìn a máa máa wọ ẹ̀rí ká evidence ni ẹni tó bá ti jẹ́ o àmọ́ tó bá jọ́rọ̀ ayé ọ̀fẹ́ raṣọ òun ní kọ́ laṣọ irú aṣọ ànábì o ọ̀fẹ́ kọ́lé òun ní kọ́ kọ́rí ilé ànábì àmọ́ tó bá jẹ́ sìn ànábì ló fi kọ́ ṣe torí òun ni aṣíwájú wa làkọ́dí káàdà làkún bí rasulillahi uswatun hasana ọlọ́wọ́n bá ní ànábì ní ẹ máa kọ́ ṣe o ìtìnà ti dé ní ilẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí lè ní ìjà ní rẹpẹtẹ aáwọ̀ táwọn ìdààmú ọmọ bínú jáde mọ́ṣáláṣí látara pé wọ́n pín sí méjì àwọn kan láwọn fẹ́ ṣe àwọn kan láwọn ò ṣe mọ̀yìn tànà sáà tó fi ṣe ọlọ́run ní tẹ́ẹ̀ bá wọn jiyàn lérí ọ̀rọ̀ ẹ̀sìn fọdún dúró lọ́la ọ̀rọ̀ sùn ẹwọ́n ní kọ́lá ẹwọ́n ní whoever ẹ bẹ̀rẹ̀ pé kí ni evidence ti ń sọ yẹn tí o bá ti sínú kọ́ra àmọ́ wulẹ̀ tẹ́tí dípò tó lò fìtínà ni nínú àwọn fìtínà ti ń bẹ lásìkò yìí kọ́lọ́ ọba aláàkọ́sọ wa ń bẹ òun náà ni intisharu qatl alharj òun náà ni fìtínà káwọn èèyàn máa fẹ̀mí ṣòfò ọlọ́mọdé asìnrìn mọ́jẹ àjọ ẹni tí wọ́n wá o ẹ̀mí ń lọ ẹ̀mí a máa ń lọ yóò bá nítorí wọn wá díẹ̀ ọba wa dáadáa ó padà ṣe kí ni ọ padà rí ọba ń wé wúrẹ́ rẹ̀ ọ padà rí sísúrù àmọ́ tẹ̀ bá ń wé èèyàn Allahu akbar ẹ bá ń wọ́ mi èèyàn mọ́ ànábì ádámà ẹ bá ti rí ẹ̀dìdì contact Allah láì ṣe bẹ́ẹ̀ ọlọ́ nìyẹn ọmọ ìyá kan ní island yìí látọdún keje ọmọ rẹ̀ kàn ń ṣe nǹkan kan níwájú ilé ó sì ń ó sì rìsífù kọ́ọ̀rù ló bá ní mami òun fẹ́ sáré gba nǹkan kan lọ́wọ́ rẹ̀ òun kan ní abẹ́ bridge ọdún keje àyè tí rèdè sẹ́wọ̀n sàpétọ́ máa bá ṣe kú a máa pé wọ́n ti gbé lọ́tẹ́ àyè pé sàárè rẹ̀ lélẹ̀ àbí èèyàn ìbànújẹ́ papọ̀ sí ojú kan àmọ́ wọ́n ní wọn ọ̀rọ̀ mọ́mọ́ àwọn tí wọ́n ń gbé àwọn èèyàn kí ni wọ́n fi ń ṣe jàmáà wọ́n pa wọ́n ni àwọn tí wọ́n fi ń sóògùn ritual àwọn tí wọ́n fi ń tà á wọ́n ta páàtì ara àwọn tí wọ́n máa ń fi wọ́n gbowó tí wọ́n bá tètè wá gbé owó yẹn wá wọ́n bá ṣe kínní wọ́n bá yín wọn lọ́rùn ànábì sọ́sọ́là ní àwọn èèyàn máa miss tó bá ti dìgbẹ̀yìn ayé tó bá ti fẹ́ jáde nínú ilé tó bá fẹ́ miss kí lọ́sọ ó ní bísímìlá ẹwì jama tawakkaltu ala Allah wàlá haúlà wàlá quwwata illa billah bísímìlá alákọ̀ọ́kọ́ nìyẹn tawakkaltu ala Allah ó di méjì wàlá haúlà wàlá quwwata illa billah àníbi ní tó bá sọ nǹkan mẹ́ta yẹn ìwọ́n tó fẹ́ sara rẹ tó fi rìn jáde náà ló rìn wálé padà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run kọ́ ọ lọ sígbẹ̀yìn ayé kọ́ ọ lọ sígbẹ̀yìn ayé ìwọ náà lọ́ lọ lọ́ bọ̀ fún rẹ nǹkan mẹ́ta náà ní bísímìlà pẹ̀lú orúkọ ọlọ́run táwa kálítú alàlà mo gbára lé ọlọ́run ẹ̀hẹ́n kò gbọ́dọ̀ sókà lẹ́sẹ̀ rẹ o ọ̀sùn gbọ́dọ̀ èyí tó wà ń di rẹ̀ ńkọ́ ọwọ́ ní táwa kálítù táwa kálítù alàlá àmọ́ gbára lé ìwọ ọlọ́run nìkan wàlá haúlà kọ̀ wá sí tí ó yí padà léni wàlá kò wọ́tà kò sí agbára kan tó lè yí nǹkan padà léni ìlà bìlà àfi pẹ̀lú agbára wọ ọlọ́run wọn ní bàbá ń lọ àgbà àwọn àlìjànú yóò máa sọ fáwọn yòókù rẹ̀ pé bó ṣe ń lọ yẹn tanaha ẹ̀yà gbogbo gbogbo ojúkójú àṣàṣì burúkú àwọn àlìjànú tó ń kọlu yàn àgbà àlìjànú àdúgbò tó wà yẹn àbí ìlú tó wà yẹn ọmọ sọ fáwọn yòókù ẹ pé ẹ yàgò fún ọ ó ti wí nǹkan kan o ẹni bá kọlu yóò gbé tiẹ o bisimilah kí ló dé tí àdúrà fi lágbára pẹ̀lú orúkọ ọlọ́run Allah Allah yìí náà ni Allah yìí náà ló sìn òun náà lọ́mọ fi sagbára ó kọ̀ rẹ̀ lọ́mọ dá nínú àwọn fìtínà gbà òun náà ni ká máa gbẹ̀mí ànábìlá àtàkùn musa àtọ́ ànábì ní ilé ayé bá fẹ́ parẹ́ tó bá kù díẹ̀ tilẹ̀ ayọ́ parẹ́ ìdèjẹ̀sílẹ̀ ọmọ pọ̀ kọ́ọ́lù wà mọ̀lẹ̀ hàrìjì àwọn sábà wọn làwọn sọ ìmọ̀tòmọ̀ hàrìjì ànábì ní alikọ́tìlì àwọn yóò máa gbẹ̀mí ara wọn ni àwọn tó ń fẹ́ sọ̀sẹ̀lú two thousand twenty seven sí wọ́n ti ń pọ́n àdákalẹ̀ báyìí àwọn olóṣèlú two thousand twenty seven wọ́n ti ń sọ̀rọ̀ àwọn wọ́n ti ń mọ àwọn tí wọ́n fẹ́ ṣe kínní ni pé wọ́n ní ká wá yọ́bà lọ́dẹ bọ́gà wọn pé ẹni tí ń bá yín dun kínní yẹn àti báwí àwọn wa ní a sẹ́yìn sá lò púpọ̀ ọ̀nà lúlùkẹ̀ àti pa á tó ní ah, ah, à òun ní ẹgbà wà bàbá àpagò níjẹ gbádùn òṣèlú tó ní kọ́mọ̀dé ọmọ ńlọbẹ̀ ní kọ́mọ̀dé gúnbẹ̀ ẹni bá pa àyàn tí ẹ ti bàjẹ́ fìtínà ńlá ni kéèyàn pa àyàn fìtínà ní káwọn apààyàn wà nínú ayé nínú àwọn fìtínà ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa òun náà ni fìtínà tùlùmáàlì òun náà ni fìtínà owó sẹ́yìn tá a bá ti débi ọ̀rọ̀ owó gbogbo wa àfi ká máa bẹ láwọn ọba owó owó owó owó owó dáa àmọ́ owó ọ̀gbọ́dọ̀ wà lọ́kàn yàn ọwọ́ yàn lówó máa ń wà tó bá wà lọ́wọ́ rẹ kọ́dà wọ́n jẹ́ billions of dollars ò ní ṣiṣẹ́ ò ní sísọ ò ní sì wí ò ní dáràn ò sì ní dáràn bá àwọn èèyàn lọ́rùn tó bá ti mọ̀ pé ọwọ́ rẹ lówó wà àmọ́ tó bá ń bẹ lọ́kàn rẹ kò sí tó ní ṣe láti rí owó yẹn kò sírò àdá tó ní ṣe kíni tó ní dá kò sí irú ìbàjẹ́ tó ní ṣe. ní bàbá wa ìyá wa fìtínà owó yìí anábì ní nàlẹ́ kó lè wọ́n mọ̀tí ń fìtínà anábì ní gbogbo ìlú kọ̀ gbogbo ìjọ kọ̀ọ̀kan ní ma ní fìtínà tọ́lọ́wọ́n bá aláà tó ní kánjà rábà wọn. wọ́n fìtínà tó wọ́n mọ̀tí alimani anábì ní fìtínà àwọn ìjọ mi ìfẹ́ owó ni. gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn wa tó dàrú lé ní kí ló fà jẹ́ wọn. kódà àwọn bá ní ibi táwọn ti ń rówó ah, àwọn náà sì mọ bàtí ń jẹ àwọn kan dúró lérí bídíà ẹ̀yìn bídíà sì ní dọ̀làlà ni àánú ni bídíà wọ́n nínú bídíà yẹn làwọn ti ń àwọn èèyàn lè ní fìtínà nu lé fìtínà nu lé yẹn fa àmọ́ tá a fẹ́ lò níjòkó yìí pẹ̀lú fìtínà owó òun náà ni pé kámọ̀jì owó kámọ̀jì ó wà nínú ọkàn wa kájọ́ wà nínú ọwọ́ wa ká fi lè ráyè jọ́sìn fún ọlọ́run ọba wa. nínú àwọn fìtínà tó wà nínú ayé òun náà ni fìtínà tó nìsà òun náà ni fìtínà obìnrin fìtínà obìnrin òun náà ni káwọn obìnrin máa lọ ká bọ̀ ká wọ̀sọ̀ káwọn obìnrin máa jó láwùjọ wa káwọn obìnrin ọmọ akọrin láwùjọ wa kí àwọn obìnrin kí wọ́n máa sọ fún ọkọ wọn wípé ìdóhùn fẹ́ kọ́ra tí wọ́n bá ní ọlọ́mọdé àrí wàhálà obìnrin èèyàn máa sàmì o nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti rọpá rọ sẹ́yìn obìnrin lọ́sọ̀ọ́ tàbí lẹ́yìn kádàrà ọlọ́ eré wàhálà wàhálà wàhálà tó ṣe pé tó bá fẹ́ tọrọ ìyàwó ìyàwó tó bẹ̀rù ọlọ́run ní kò ní kọ́lọ́ ń fún ọ tó bá fẹ́ ìyàwó tí ó bẹ̀rù ọlọ́run lóòótọ́ mọ̀ tó ń sọ obìnrin èèyàn ni wọ́n ọlọ́run dá wọn ọlọ́run wá fi ìfẹ́ wọn sọ́kàn wa ọlọ́run ní zùyínà lè ná sí ó bo ṣàwá àti mí ọlọ́run ni àwọn ọkùnrin afẹ́ràn àwọn obìnrin púpọ̀ ọlọ́run ló tú àṣírí wa náà lè kọ́ra. adábọ̀ muhammad sallallahu alayhi wa sallam adábìnrin máa tàdá tó fitnatan adarra ala rijali eh, mina nisa adábìnrin inú fitina tí mo fi sílẹ̀ kí n tó lọ kò sí èyí tó tó fitina àwọn obìnrin táwọn ọkùnrin yóò máa ṣàgbákò rẹ̀ ẹ bá rí ẹlòmíì tí ọjáde tí ọmọ bíi ti ń lọ ti ń jáde mọ́tò lẹ́nu ẹ béèrè pé bóun ìyàwó tó wà nílé bóun ló ṣe ṣe kí wọn ló ṣe rí àwọn obìnrin wọn yàn yàgòyà sí jojoojúmọ́ wọn ò tẹ̀lé àṣẹ ọkọ obìnrin tó bá ti tẹ̀lé àṣẹ rẹ ò lè gbádùn ẹ̀ kódà ò lè gbádùn ọmọ tó bí fún ọ torí obìnrin tó bá ti tẹ̀lé àṣẹ ọkọ rẹ yóò fẹ́ jọ̀gálẹ̀ ọlẹ́rì ni yóò máa wá darí ẹ yóò máa darí àwọn ọmọ wọn ò lè tí ì mọ pàtàkì ẹ̀ ń sìn ó dìgbà ọba darúgbó onílágbájá wa lóníṣẹ́ tuntun fún mọ́mì ọmọ rẹ̀ nígbè yẹn o oníṣẹ́ tuntun fún mọ́mì ìyá yìí ni ọmọ akọ̀ǹtú rẹ ni ọmọ akọ̀ǹtú àwọn ọmọ rẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lè ní wọn ọ̀tẹ̀ láti ọkọ mọ́ iná lọ́kàn tiwọn náà ò fi balẹ̀ inú tí máa fún ọkùnrin inú tí máa fún obìnrin ní nínú ilé ìfọ̀kànbalẹ̀ yẹn ọlọ́run fún ẹ̀ ní ó o òun náà ni kó gba ọkọ rẹ̀ lọ́gàá rẹ̀ àrìjálù kò wá múná alẹ́ ní sáà ọlọ́run láwọn àwọn ọkọ yín lọ́gàá yín ẹ wá fi wọ́n sípò tọ́lọ̀ fi wọ́n sí tóbìnrin bá ti ní òun fẹ́ jọ̀gá nínú ilé òun lòun máa pàṣẹ fọ́kọ wọ́n ní kò ní fọkànbalẹ̀ lọ́wọ́ padà yá ọkọ̀ yẹn padà yarí wọn lọ ẹ wá dà síjà ẹ wá dọ̀tá ẹ bá ti dọ̀tá yìí méjì ẹ wá di eku àti kíni àti àtolóńgbò nínú ilé gbogbo tẹ́ bá ti ń gbé ẹ̀ní rí gbé owó tẹ́ bá ti ń sọ ẹ̀ní rí sọ ìgbésí ayé bàjẹ́ nìyẹn ẹ̀yin obìnrin wọ́n ní kẹ́ ẹ máa múra kẹ́ ẹ máa wọṣọ ẹ máa lo jàlùbá o ṣé ẹ rí báyé ṣe rí ní sí jàmáà ńlá ni o gbogbo àwọn ọkùnrin wọ́n ní ká máa rẹjú wa kúlù lè mọ́ mi ní yàgò tó mi ní àbùsọ́rì hìn ee pàǹpẹ́ yẹn èèyàn kò síbẹ̀ tí ọba máa rẹ jú mọ́mọ́ wà ní kọ́lọ́fín pẹ̀lú obìnrin tí ò lẹ́tọ̀ sí ọ mọ́mọ́ bo obìnrin lọ́wọ́ mọ́mọ́ wo àwọn òwòkú wò lérí fóònù tó ọba ti ń wo òwò obìnrin sinátọ̀ fẹ́ ṣe yẹn ó padà ṣe é o tọ́ba dẹ̀ ti já sínú siná báyìí èèyàn já sínú ọgbọ́n wàhálà ńlá nìyẹn. ànábì Yusuf aleyhi salatu wa salam ó ní wàmọ́ wúbà fi nàfsi nígbà tí Yusuf lè ha tí ń fa tí ń fa tí ń fa ìyàwó ọba wọn ní kó lásìkò anabi Yusuf ọlọ́run padà wá sanu ẹ̀ ó bọ́ lọ́wọ́ ẹ̀ ọlọ́run wá ń rìpọ́tù ọ̀rọ̀ tó sọ ó ní wà má wúba rí nàfsí ó lé èmi ọ̀mà fọ́ra mi má pé kò sí fi obìnrin lọ́kàn mi èmi ọ̀fọ́ra mi má inna nafsa la amara to the so ó nítorí pé ẹ̀mí ọmọ èèyàn tó bá ti dọ̀rọ̀ obìnrin dé ẹ̀mí máa ń pààyàn láti ẹ̀kẹ́ yẹn ó sàbúrò ó ní illa man rahima rabbi wọ́n lẹ́fẹ̀ẹ́ ni tọ́lọ́wọ́n bá aláàbá kó yọ tọ́lọ́wọ́n bá sànù. nígbà gbọ́ yé níbẹ̀ òun náà ni pé illa ma rahima rabbi ọyẹ àfẹ́ni tọ́lọ́wọ́n bá aláàbá sànù ló fi jẹ́ pé ìdúwọ̀n náà máa béèrè lẹ́yìn ìgbà tó bá ti sọ̀rọ̀ rẹ òun náà ni kò máa béèrè àánú ọlọ́run ẹnì kọ̀ọ̀kan ọlọ́mọdé á jẹ́ sí òfin fìtínà obìnrin àwọn obìnrin ànábì tó bá dìgbẹ̀yìn ayé ànábì sallallahu alaihi wasallam ànábì láwọn obìnrin tó bá dìgbẹ̀yìn ayé anabi ni sinfani min ali nari lamu ara huma anabi láwọn méjì kan bẹ èmi ò rí wọn sìn wọn bọ̀ nígbẹ̀yìn ayé àmọ́ mi ò tí ì rí wọn anabi dárúkọ àwọn alákọ̀ọ́kọ́ àwọn tí wọ́n ń ná àwọn èèyàn láìṣẹ̀ anabi ní àwọn ìjọ kejì wọn ní sáwọn kàṣí yàtọ̀ ariat ó dà ní àwọn obìnrin tó jẹ́ pé wọ́n wọ̀sọ bí aláìwọ̀sọ má ìlàtún wọ́n mọ máa rìnrìn ìrìn sìnà mumilat wọ́n mọ fọjú mọ́ra wọ́n mọ dàwọn yẹn láàmú rúùsùn hùn nàkà àsìnímọ̀tò irun eré wọn wọn ò nílò jáàbù irun eré wọn yọ̀dọ̀ gẹ́gẹ́ bí ike ìrànkúnmí ká a sì ní ma tìlú bókútì alimáyìlá wọn ó dẹrun sókè ló fi jẹ́ gbogbo àwọn ìyàwó wa àgbẹ̀rẹ̀ tí wọ́n máa páàkì irun wọn sókè wọ́n máa páàkì mọ́ ọ̀gọ́ rẹ̀ báyìí yọ wá fúláàtì mọ́gọ́ kò gbọ́dọ̀ tún yọ lọ́gọ́ o bó ṣe yọ yẹn yín máa hádìí mọ́ bíútì wọn ní máa ń lọ àwọn èèyàn máa wọ̀ pé irun pọ̀ lérí ẹ̀ yọ páàkì irun rẹ̀ dáadáa tí ò ní yọ sókè bíi kẹrànkúnmí ànábì láwọn aṣẹ́wó ni wọ́n padà wọ́n padà gbalẹ̀ ayé wọ́n máa rìn lọ wọ́n máa rìn bọ̀ lọ́sàn-án àwọn aṣẹ́wó ni wọ́n máa rìn ní ọmọ lẹ́nu máa bọ̀ lóru ẹni tọ́lọ́ bá wá sànú lókù tí ó bọ̀ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan kọ́ lọ́mọdé á ti sọ fún yín wàhálà o ẹ̀yin bàbá wa nínú àwọn nǹkan tí yọ padà gbẹ̀yìn nígbẹ̀yìn ayé náà àwọn fìtínà ó ní ìṣe ìlàlẹ̀ maharamat gbogbo nǹkan tọ́lọ́wọ́n bá aláà ṣe ní haram tó ṣe ní haram àwọn èèyàn dẹ̀ máa ṣe wọ́n dẹ̀ máa sọ pé kò kì ṣe haram. ayé àkílẹ̀ nu kọ̀ọ̀rán o wọ́n sì ń gbọ́ wọ́n ní fìyẹ́lẹ̀ ọkàn wa nu koran ni kọ̀tọ́bá o anábì ní la yakunu fi ummati qawmun sallallahu alaihi wasallam anábì ní àwọn nǹkan wọ́n ń bọ̀ nínú àwọn ìjọ mi yastahiluna alhira àwọn tá a wí yìí wọ́n máa ṣe alhira hira wọ́n máa ṣe lẹ́tọ̀ọ́ ó ní kí ìyá kọ́ máa sọ fún ọmọ rẹ̀ obìnrin kọ́ máa lọ lè ṣe ṣìnà kí ìyá ọmọ wa gbowó yẹn lọ́wọ́ ẹ̀ boyfriend ọmọ yóò máa kọ́lé yóò máa ralẹ̀ yóò máa gba ṣọ́ọ̀bù fún yàrá ìyá ọmọ náwó ẹkún owó ẹ̀sìn anábì ní yọ padà wá di halal lọ́dọ̀ àwọn èèyàn haramu sì ni wàlhàríra bẹ́ẹ̀ ni aṣọ hariri àwọn èèyàn máa wọ̀ ọ́ káàkiri aṣọ gbà aṣọ hariri aṣọ tó jẹ́ pé ọwọ́n púpọ̀ kọjá ní téèyàn lè wọ̀ wàlhàmùr anábì ní àwọn èèyàn sallallahu alaihi wasallam wọ́n sọ ọtí mímu wọ́n sọ di halal haramu sì ni ẹ wo àwọn èèyàn tí wọ́n mutí ẹ wá táwa lọ́jà yìí lásán jẹ̀mọ́ ẹlòmí ń kírun àwọn kò tí ì fọtí lẹ̀ dì ọtí mímu ọlọ́run bá aláàtí kẹ́ ọ nílọ ó ní innamal khamru wal maisiru ọlọ́run bá ní ọtí àti tẹ́tẹ́ ó ní fájítẹ́ni búhú ọlọ́run bá ní ẹ jìnnà sí o la'allakum tuflihun nìkan ilé succeed ẹ̀yin bàbá ẹ̀yin yá wa àwọn tí wọ́n mutí ní nineteen seventy four seventy five tí wọ́n ń bẹ nínú yàrá ìsìn àwọn ni wọ́n lè sọ aburú tó wà nínú ọtí torí pé wọ́n ti mú tán consequences rẹ̀ wàhálà ti ṣe kí ni <laughs> wàhálà ti dé. Ah, nígbà tí ó yẹ kó sinmi lẹ́nu wàhálà ṣẹ́ ọwọ́ ajé gbogbo owó tí wọ́n pẹ́ńsàn rẹ gbogbo owó ọjà rẹ tó yẹ kó ọmọ fi jẹun ọwọ́ ń kó lọ sípítù látara ní tí ọtí dáṣọlá ẹ má mutí mọ́ o bẹ́ẹ̀ bá ń ṣèjọ ẹ má rọtí o ẹni tí ń bá ń ra ọtí tí ń ṣèjọ tí ń sọ fọ́lọ̀ ni pé oore tó ṣe fóun yìí oyé àdàtọ́ bá wù kọ́ dá lérí ẹ̀ ọlọ́run fún ọlọ́mọ ọwọ́ àrọ̀tí orí ẹ̀ burú nìyẹn wàláhì mo tún tún sọ lẹ́ẹ̀kejì orí rẹ̀ ti burú ọlọ́run fún ní ọmọ táwọn èèyàn torí ẹ̀ lọ́mọ kàtí wọn bí táwọn èèyàn torí ẹ̀ lọ́mọ múra tọ́lọ́hún fún wọn táwọn èèyàn ti ṣàdúrà ṣàdúrà tí wọ́n ti pẹ́ lérí àwọ̀ tọ́lọ́hún lóhùn fún wọn táà nábì ọlọ́run béèrè tọ́lọ́hún fún ànábì ọlọ́run mi ọwọ́ bímọ tán ọwọ́ lọ́lẹ̀ rọtì onírò pé aláìmoore ni ọ kọ̀dẹ̀ ní dùnmọ́ lọ́hún ipe ọjọ́ pẹ́ lọ́jọ́ ìní náà kí wọ́n wá dé tó tó wá ń sẹ̀mí tọ́lá ń sọ̀nù kùránì tí ọtí o tẹ́ bá ti mú ọlọ́run bá ní ẹ ti dáràn bó ló sì wá máa fọ tí máa dúpẹ́ fọlọ́hún àbá ń dúpẹ́ kọ́ ni àbáǹsí ìyàwó ọmọ rẹ̀ ó tó lé ọkọ lọ ó tó yàwó fẹ́ àwọn tẹ́jọ́ bímọ àwọn ọmọ ẹlòmíì ti padà ọmọ mi lọ skul kọ parí skul tó fi padà èmi yìí ń ṣe ń ṣe nysc lọ́wọ́ ni mọ́tò gbá ọlọ́run wa ní kọjọ́ pé ẹ̀rí bàbá ẹ̀rí ìyá ẹ̀rí ìyàwó ẹ̀rọ kan ìwọ náà wà present wà mutí ah, ọmọrí ọlọ́run ọlọ́run ọba aláà yìí máa ń gbá yẹn mú o ọ̀dọ̀ kò ní sọ bí tó ti gbá yẹn ẹ má mutí má fàdà ilẹ̀ àmọ̀ràtà yín kó ń ta fàtà ọ̀kan nínú àwọn àfáwa ó ní àwọn ti rí gbẹ̀yìn àwọn ọlọ́tí ó ní mọ́mọ́ mo ti bá tó bá jẹ́ ọmọlúwàbí kéfà yẹsà á kálídì ònà ó ní ìmọ̀ni àkọl ó ní bò ní onílàáká yóò sì máa padà wá máa rìn bí wèrè ọmọ títà ọmọ nálé má ọmọ títà sọsọkúsọ ìyàwó ọlọ́tí ò ṣèfù lọ́wọ́ ọlọ́tí àtẹ̀yìn bá ti mo ti ọkọ ọlọ́tí lọ ọmọ ọlọ́tí ò ṣèfù lọ́wọ́ ọlọ́tí mọ́tò ten million tó ń gbé fún láti kò sí owó ọjà tọ́gbà tí ń gbé lọlé yẹn tó yálé ọtí tọ́ba ti mutí náà yóò gbowó kalẹ̀ ní àwọn yóò gbé fóònù rẹ̀ lẹ́wọ́n lè transfer gbogbo mílíọ̀nù tọ́wọ́ mẹ́ẹ̀ látara ọtí ọtí ọ̀dá o kì í jẹ́ kéèyàn succeed ni o abẹ́lẹ́ nínú àánú ẹni kọ̀ọ̀kan wa ọlọ́mọsàjì á succeed o níparí ọ̀rọ̀ mi tí wọ́n ní solution lérí àwọn fìtínà yìí alákọ̀ọ́kọ́ asọ́bùrù ala adin kásẹ̀ sùúrù lérí ẹ̀sìn ọlọ́run káwọn ọlọ́jú ṣe é ẹ̀sìn yẹn ló pè wá nìyẹn jáde sọ́fìn fìtínà ká máa gbọ́ wà sí àwọn àfa sunna oníjẹ́ ká kó sínú fìtínà lẹ́yìn náà ká máa wá mímọ̀ ká máa lọ jòkó wá sí ká máa lọ hálíkọ̀ ká máa lọ wá sí á máa mọ nítorí yẹ ṣe àti nítorí yẹ ṣe tá a fi ní rí fìtínà lẹ́yìn náà ẹnìkọ̀ọ̀kan wa ká máa dárúkọ ọlọ́run ká máa ṣàdúrà ká máa ṣe síkìrì ká máa dìde lórun ká máa yan náfìlà tí ìbá ti ń ṣe ìbádà púpọ̀ ọlọ́run máa làyàn nínú fìtínà lẹ́yìn náà kẹ́ni kọ̀ọ̀kan wa ká má gbàgbé láti máa sọ pé aláhùnmá iná nàáhùn bíkà fitani mà zọ́hara mí ha wà máa bàtàn aláhùnmá ẹja wí jama aláhùnmá iná nàáhùn bíkà mí nàlẹ́ fitani mà zọ́hara mí ha wà máa bàtàn ìtumọ̀ ẹni pé ìwà ọlọ́run mọ́sà wa nínú bóyá a lẹ́yìn náà kò jìnnà àwọn ọlẹ́yẹ ti mu tí òní bá wọn rìn mọ́ torí tọ́ bá lé otú bá tọ́ bá ń kúrò lẹ́yìn wọn wọ́n padà tó mú àwọn ọlẹ́yẹ ti ń ṣe sìnà tó níwọ̀n ní ṣe mọ́ tọ́ bá yàgò fún wọn oyè wọ́n padà tó máa ṣe àwọn ọlẹ́yẹ ti ń gbowó èlé ẹ̀yẹ tọ́ bá yàgò fún wọn wọ́n padà máa gbà kúrò láàrin àwọn ẹni bú máa mú àwọn ẹni rẹ lọ́rẹ̀ẹ́ eléyìí náà máa tọ́ba mọ̀ pé ilé iṣẹ́ tó wà òun ni sábàbí fìtínà fún ọ kúrò níbi iṣẹ́ yẹn wáṣẹ́ mi tọ́ba mọ̀ pé ilé tó wà inú ilé tó ń gbé yẹn ni fìtínà wà tó sì wọ́n náà mọ̀ pé fìtínà rọ kiri káàrẹ̀ pẹ̀lú ilé tó wà yìí ah àwọn yìí tọ́da náà ni pé kó kúkú mẹ́lẹ̀ lè gbalé mi sórí wọ́n tó bá fẹ́ ra lẹ̀ wọ́n tó bá fẹ́ ra lẹ̀ tó fẹ́ kọ́lé àbọ̀ fẹ́ ra lé tó gbàdúgbò tó fẹ́ lé sí tó fẹ́ lẹ̀ sí kọ́kọ́ béèrè ibo ni mọ́sálásí wà ládùúgbò torí ẹ̀ máa rún lọ́lọ́bẹ̀ lójúmọ́ lẹ́yìn náà àwọn ọmọ rẹ ọmọ lọ́lẹ̀ kéwú mbẹ̀ nítorí yọ ọgùn ònú fìtínà nìyẹn o kété bó ti kọ́lé tán ó ti ralẹ̀ tán ó ti ralé tán wọ́n wà ní mọ́sálásí dà wọ́n wà ní ẹ̀sìn rìn bíi mẹ́ẹ̀lì mẹ́ta kẹ́ tó dé mọ́sálásí ọwọ́ ń kírun lé ọlọ́bi tó ti máa gbówà sí àwọn ọmọ rẹ ọlọ́lẹ̀ kéwú fìtínà yóò gbé kálukú lọ o ẹ̀sìn ló ti síwájú gbogbo nǹkan o ọlọ́nkọ́ bọ́sà wọlé ọlọ́nkọ́ làwọn nínú fìtínà ọlọ́wọ́n bá ní ọlọ́run bá ní àwọn nǹkan bẹ tó dé káwọn màláìka ọ̀padà gbẹ̀mí wọn zọ́ọ̀lì mi àǹfùsìn àwọn tá a wí yìí wọ́n ti ṣera wọn fúnra wọn náà ni wọ́n kì í ọwọ́ wọn bọ fìtínà ayé wọ́n dẹ̀ tẹ̀rí sínú odò fìtínà ọwọ́ àdìjọ́ lè kí á máa kọ́ọ̀lù fí máa kún tún wọ́n wá ń sọ fún wọn yìí pé akílódé tẹ̀yìn wá lọlé ayé tẹ̀rọ lọ́sìn ìwọlé ayé ẹ̀sìn lọ́hún ẹ kúrò lẹ́ni tó ròfo ẹni tí òfó ṣe nílé ayé kọ́ọ̀lù kúnnà mọ́sífẹ̀dà àfihàn fẹ́lá wọ́n wá ń sọ fún àwọn màláíkà pé ah ibi tá a wà tá a wà yàn níbo mi ta fẹ́ lọ environment tá a wà lọ́fà kọ́ọ̀lù alámútakọ̀ àrídùnlá wà sí àtàwọn tó hajiru fiha àwọn màláíkà wọn sọ fún àwọn darí pé ṣé eré ilẹ̀ ọlọ́wọ́n bọ̀ ọ̀fẹ́ ṣé kò síbòmí tó lè kó lọ nígbà wọn pé òun rí fìtínà lẹ́kọ̀ọ́ kí lè tọ̀ lọ nígbà wọn rí fìtínà ọwọ́ ní environment yìí òun náà lọ́ọ́ lapa lára rẹ̀ òun náà affect yẹ kí ló dé tó kó láàrin àwọn ọ̀rẹ́ tó wà fọ́tò hajj rufi kí ló dé kó move kó immigrate lọ síbòmí ọlọ́wọ́n bá ní fáwọlá ìkàmà àwáhùn jahannam ọlọ́wọ́n bá ní kò sí kankan tó kù fún lẹ́yìn kan kan dà wọ́n sínú náà jahannam wọ́sá àti màsírọ́ ọlọ́wọ́n níbi wọ́n dẹ̀ sọ̀kalẹ̀ sí yẹn burú jáì kò sí excuse fún wa o ẹ̀dí ká mójútó ẹ̀sìn wa ká dẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bá kọ́ lọ́n sọ wa níbi fìtínà fìtínà méjì náà lọ ga jù ṣubuhati wa ṣahawa kẹsùn ọ̀dà àrùmọ̀yàn lọ́wọ́ kéèyàn ọmọ rẹ̀ sì ń ṣe mọ́ àbí kéèyàn máa ṣe bálabàla ẹlẹ́ẹ̀kejì náà ni pé àwọn adùn ayé kọ́ wá mú yẹn gbàgbé ọ̀run wọn ò ní ká má gbádùn ẹ̀sìn fẹ́ kó jẹun tó dáa kó mu tó dáa kó fẹ́yàwó tó dáa kó bímọ tó dáa kó ọlọ́kọ tó dáa kó kọ́lé tó dáa kó ra mọ́tò tó dáa ra aṣọ tó àmọ́ gbogbo nǹkan yẹn má jẹ́ kó di ọ láti máa sin Ọlọ́run ọ̀tán ọ̀tán ọ̀tán ìsìlámù ọ̀fẹ́ kéèyàn máa wà kísà islam ọ̀fẹ́ kéèyàn máa rùn pa ọlọ́run ọba ní wọ́n ṣe yá bákà pátá àṣírí ẹja sọ yẹn máa mọ́ tónítóní ìbára nìkan tá a sọ̀rọ̀ mọ́ ẹ̀sìn kọ́gbà ọlọ́ọ̀bùn ni ọlọ́run ọba ní gbogbo tó dánú ayé yẹ̀yìn lẹ́ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin wàlá tásà náà sí bàkà mìíràn dúnìyà ọlọ́run ọba ní ẹ má gbàgbé ìpín tiyín náà nínú ayé ẹ̀yin náà ẹ ṣeré ẹ gbádùn ayé torí ayé ọ̀rọ̀ kan tó yàn wà náà ni àmọ́ gbogbo ìgbádùn tó bá gbá wọ́n jẹ́ ibi tí ọlọ́run ọba aláàánú kọ́ mọ́ bíbẹ̀ tọ́lọ̀ ní kò mọ́ ṣe tọ́lọ̀ ní kò mọ́ mu lò fi ń gbádùn tí nǹkan tó dá sí pọ̀ ńlẹ̀ àbí ọtí ẹ wá wo ìran júùsì tó wà nílẹ̀ ayé kéèyàn wá gbé mango juice kalẹ̀ o gbé orange juice kalẹ̀ o gbé watermelon juice gbogbo ìran fruit náà fi ṣe juice lẹ́nu ẹ̀hẹ́n omi tó mọ́ dáadáa òfin yẹn lẹ̀ fúra kùnú ọ̀wá ló ti lọ́mọ̀ mu fọwọ́ tó mú tán tí mẹ́mórì lọ́dà rú ọlọ́run ní kọ́ mọ́ wo aṣọ aṣọ tí ọ̀dà ẹ wá aṣọ tó dáa tọ́pọ̀ láyé ọlọ́run bá ní kọ́ ọmọ jẹun tí ọ̀dà ẹ̀wọ̀n kan tó da tọ́pọ̀ láyé tá a máa jẹ àbáyé èṣù ọ̀sà sọ fún pé fìtínà yìí sẹ́ oyè ọgbọ̀dọ̀ wọnú ẹ̀ ọlọ́run wọlé àánú ẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́ lọ́mọ́sálà wa níbi fìtínà o gbogbo èyí tó wá wà nínú sẹ̀mí wa èyí tá a ti kó sí ọlọ́mọ́sà yọ wá kó mẹ́ kọ́sà ti bẹ̀rù rẹ̀ sí wa lọ́kàn kọ́lọ́run wájà lè máa sìn bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ kọ́lọ́run wájà láti bọ̀ tán dáadáa tọ́ba dídí àlùkè àmà kọ́lọ́mọ́sá fi asúnà àwọn tọ́lọ́wọ́n fèrè jìn kọ́lọ́mọ́ bàálà kò fi asúnà àlìjánná kọ́lọ́mọ́ sì jáwọ́ náà ká tó wọ àlìjánná rẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin walhamdulillahi rabbil alamin subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha anta astaghfiruka وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته اتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب